على آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú ọ̀rọ̀ tá a fẹ́ bára sọ lónìí lónìí ti ṣe yọmù sẹ́pt ìjọ kẹẹ̀ẹ́dógún nínú oṣù sọ́fàrù ìjírà fourteen thirty nine eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹrin nínú oṣù november miladi two thousand and seventeen ní Ògbómọ̀ṣọ́ ní bíbá yìí ohun tí bára wa sọ lónìí ó ní í ṣe pẹ̀lú àwọn ẹni tọ́lọ́run ọba pọ́nlé ọ̀kan nínú àwọn ẹni tọ́lọ̀ ń pálí onáà ni anabi wa musa aleyhi salam tá a bá gbàgbé àrùn àti pé a ti sọ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ju mẹ́ta lọ ní tẹ̀léńtẹ̀lé nípa abala kan nínú tàǹgbèsè ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú ètò hudan wa bushra yìí bẹ́ẹ̀ náà ni a tún ti fi ìgbà kan sọ nípa àtàn àgbésí ayé anabi ibrahim alayhi salam gẹ́gẹ́ bá tún ti ṣe sọ nípa àtàn àgbésí ayé anabi isa alayhi salam lónìí a sọ fúnra wa nípa ìwọ̀nba díẹ̀ nínú tàgbésí ayé ànábì Musa alayhi salam eléyìí pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé mùsùlùmí nítorí pé mùsùlùmí tẹ́ rí yẹn àwọn máa ń gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ara àgbàgbọ́ òdodo sì ni al-imanu bir-rusul ká gba àwọn ànábì Ọlọ́run ọba gbọ́. ara àgbàgbọ́ òdodo oníkàgbà àwọn ànábì ọlọ́run ọba gbọ́ a sì ti mà wípé àwọn ìránṣẹ́ ọlọ́run ọba yìí ọlọ́run ọba gbé àwọn kan ga lórí àwọn kan ó fún àwọn kan lọ́lá àti àjùlọ lórí àwọn kan tilka rusulu faddalna ba'dahum Allah wa rafa'a darajat. وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ọlọ́run gbé apá kan nínú àwọn aránṣẹ́ rẹ̀ ó gbé wọn ga lórí apá kan ó fún apá kan lọ́lá lórí apá kan gẹ́gẹ́ bó ti ṣe ṣe àwọn kan nínú wa ní ulul azmi minar àwọn onípinnu ọkàn tó dópin àwọn ẹni tá a gbé ga jù nínú àwọn aránṣẹ́ ọlọ́run àwọn eléyìí jẹ́ márùn àwọn náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi nuh alayhi salam anabi ibrahim alayhi salam anabi musa àti anabi isa alayhi masalatu wa salam àwọn eléyìí tẹ ẹ gẹ́gẹ́ bí àtìsíwájú tí mo ti síwájú yẹn àti sọ nípa mẹ́ta nínú àwọn ulul azmi yìí àti sọ nípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam asọ nípa anabi ibrahim atúnsọ nípa anabi isa alayhi masalatu wa salam ó di mẹ́ta nù lónìí a fẹ́ sọ nípa ẹnì kẹrin nínú wa ona la anabi wa musa alayhi salam lẹ́yìn anabi musa ó ṣẹ́kù ni anabi wa nuh alayhi salam pẹ̀lú gbọlọ bóyá tá a bá lè parí ìwọ̀nba tá a fẹ́ sọ nípa anabi musa lónìí tó bá tún dìgbà mí a tún máa sọ nípa anabi Nuh àbí kó tiẹ̀ jẹ́ pé gbà mí a tún sọ níta a bá tún fẹ́ mẹ́nuba nípa tà anabi musa torí pé gbèsè ayé rẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ púpọ̀ púpọ̀ ẹ rí i pé àwa mùsùlùmí ti wá gbogbo àwọn aránṣẹ́ Ọlọ́run la gbàgbọ́ gbogbo wọn la sì fẹ́ràn àwọn òkórìíra ẹnìkankan nínú wa a sì mẹ́nìkankan lọ́tà nínú wa ọlọ́run ẹlẹ́dàá wa sọ yìí pé qulu amanna billahi wa ma unzila ilayna wa ma unzila ila ibrahima wa isma'ila wa ishaqa wa yaquba wal asbaq wa ma utiya musa wa isa wa ma utiya nabiyuna min rabbihim la nufarriqu bayna ahadin minhum wa nahnu lahu muslimun gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run làwọn gbàgbọ́ àwọn èsì ìyapa láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run pélé yìí ni tiwa eléyìí lọ tá wa eléyìí lọ perfect eléyìí lọ fail a'udhu billahi minash shaitanir rajim ẹni gbọ́ kí mùsùlùmí ọsọ bẹ́ẹ̀ ẹni gbọ́ kí mùsùlùmí ọsọ bẹ́ẹ̀ amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu wa ata'na. غفرانك ربنا وإليك المصير لا نفرق بين أحد من رسله أو كيس يعني يا فلان يعني كم إن أوانا النبي موسى عليه السلام كيلو رقاري أنني موسى أما عمران أما قاهث أما عازر أما لاوي لاوي وما يعقوب يعقوب وما إسحاق إسحاق وما إبراهيم عليهم الصلاة والسلام بين السلسلة أوين تبيا النبي موسى عليه السلام لوسي فاقو بلوتي تاني بلوتي بابان لاوا النبي إبراهيم عليه السلام ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل الليل أنا بابين anabi ibrahim aleyhi sẹlẹm ṣebí òun náà làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ yín mùsùlùmí tẹ́lẹ̀ náà òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ yín ní mùsùlùmí tẹ́lẹ̀ náà ṣebí òun náà ti gbọ́ ọ̀sẹ̀sẹ̀ gbọ́ lónìí wípé anabi ibrahim aleyhi sẹlẹm abul anbiya ó ní bàbá gbogbo àwọn anabi ọlọ ó ní bàbá gbogbo àwọn anabi ọlọ tóbi torí anabi tiwa anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ gbogbo àwọn anabi yẹn agbẹ́ ishaq ni wọ́n ti bá anabi ibrahim tán bó tilẹ̀ anabi tiwa sallallahu alayhi wa sallam agbọn anabi ismail alayhi salam ló ti bá anabi ibrahim alayhi salam tán ọlọ́wọ́n bá fi yé wa kórúkọ rẹ̀ ní musa nínú ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú alukur'an nínú àwọn ààyè yìí wọn náà ní sábà wọ suratu maryam àyà kọkànléní àádọ́ta ọlọ́ni wazkur fil kitabi musa innahu kana mukhlisan wa kana rasulan nabiyya. واذكر في الكتاب موسى سيرتي النبي موسى ننتراوا سيرتي عن النبي موسى عليه السلام ننترانا أجاكور قال نكني موسى موسى عليه السلام كلمة عبرانية بلون نتيسة الأربعة كجبي عيسى كجبي يعقوب كجبي إسحاق كجبي إبراهيم gbogbo àwọn gbólóyìn kìí torí ẹ̀ lédè lárúbáwá wọn kì í gba tẹnuwìn wọn kì í gba tẹnuwìn ibrahim ò ní gba tẹnuwìn yakub kò ní gba tẹnuwìn ishaq kò ní gba tẹnuwìn bẹ́ẹ̀ náà ni musa isa kò ní gba tẹnuwìn kò sì síkà nínú wọn tó máa ń gba kẹsìrọ kò síkà nínú wọn tó máa ń gba kẹsìrọ torí pé kí ni gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn mamnu'un min as-sarfi lil-'alamiyyati wal-'ujma wọn ò ní gba kẹsìrọ wọn ò ní gba tẹnuwìn nítorí orúkọ ni wọn wọn kì í sì ṣe èdè Lárúbáwá orúkọ ni wọn wọn kì í ṣe èdè Lárúbáwá akramakumullah nínú àwọn orúkọ tó dáa nìyẹn eléyìí téèyàn lè jẹ kéèyàn máa jẹ orúkọ ànábì Ọlọ́run kéèyàn máa jẹ orúkọ ànábì Ọlọ́run ẹ àwọn ọmọ yín lórúkọ àwọn ànábì Ọlọ́run kẹbù sí wàánu àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé tẹ bá sọ àwọn ọmọ lórúkọ ànábì Ọlọ́run eléyìí ò ní jẹ́ káwọn èèyàn gbàgbé àwọn ànábì yẹn yóò jẹ́ kó a máa rántí ọmọ tá a sọ ní Ibrahim yóò jẹ́ ká máa rántí ànábì Ibrahim aleyhi sẹlẹm ọmọ tá a sọ ní Nuh yóò jẹ́ ká máa rántí ànábì Nuh aleyhi sẹlẹm ọmọ tá a sọ ní Yaqub yóò jẹ́ ká máa rántí ànábì Yaqub aleyhi sẹlẹm bẹ́ẹ̀ ọmọ tá a sọ ní Muhammad yóò jẹ́ ká máa rántí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí nù àtọ̀tún lọ sọ àwọn ọmọ lórúkọ kan tí ò nítumọ̀ ọ̀kan lọ sọmọ ní ayman aysar kíní kan gbogbo àwọn ọkọ̀ kan tí ò ní túmọ̀ tí ò ní láárí tẹ́kọ̀ bá ń lẹ̀ lárúbá gan gbogbo àwọn tí ọ̀làjú ló máa ń jẹ́ bẹ́ẹ̀ àbí kọ́ lọ sọmọ ní mut'ib muqa'id mut'ib muqa'id wọn náà gbó kọ́ torí àwọn ọkọ̀ tó dáa tó dáa nìyẹn ká sọ àwọn ọmọ wa àwọn ànábì ọlọ́run anabi musa aleyhi salam tí a bá wọ tábà wọ suratul qasas àríkè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú súra yìí nípa anabi musa alayhi salam nípa àtàn rẹ̀ àti fìràwùn lẹ́yìn náà bá ti wò ẹrí pété anabi musa alayhi salam ó rò pọ̀ mọ́ ti fìràwùn náà púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé fìràwùn kìí ṣèyàn kan ní ń jẹ́ orúkọ òye ló ń jẹ́ fìràwùn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ti jọba nílẹ̀ mẹ́sì ní ayé ìgbà yẹn oríkì tí máa ń fún un ìnagijẹ rẹ̀ ní Fìràwùn báwa náà ti ṣe mà láwọn àlùtìwa náà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n bá jọba wọ́n á máa lórúkọ àpèmá tẹ́fì dá àmọ́kọ́ bá bí báyìí tẹ́fì dá àmọ́kọ́ bá bí báyìí bẹ́ẹ̀ náà ni Fìràwùn náà yẹn ti rí kìí sorúkọ gbogbo Fìràwùn náà tún máa lóko tiẹ̀ ṣùgbọ́n Fìràwùn náà ti Mùsá ọgbàdúmà débi pé èyí ó tiẹ̀ fẹ́ rò pé kò sí Fìràwùn náà mí ni àfi Fìràwùn àti Musa alágbẹ̀rù gbárí ni onígbéraga èèyàn ni ọlọ́run ọba nínú suratul Qasas ó ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tọ́símìm sèbáwọn àti mà àwọn harafi wọn pè wọn ní alḥuruful muqatta' alḥuruful muqatta' àwọn harafi tá a já tá a já lọ́kọ̀ọ̀kan tá a máa pè lọ́tọ̀ọ̀tọ̀ pọ́ sin mím ẹ̀ ní pé tọ́sàmà tọ́ ọ̀dà dúró sin ọ̀dà dúró mím ọ̀dà dúró irú àwọn arábì wọ́n pọ̀ jọjọ tọ́lọ̀ wọn bá fi bẹ̀rẹ̀ apá kan nínú àwọn súra alukur'an gẹ́gẹ́ bí ha, gẹ́gẹ́ bí Yasin. gẹ́gẹ́ bíi alif lam mim alif lam ra hamim nun qaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn olùmọ̀wá wo àwọn aráàfin yìí wọ́n yọ ọ̀kọ̀ọ̀kan nínú wọn sọ́tọ̀ọ̀tọ̀ èyí tó wá lẹ́ẹ̀mejì wọ́n mú kàn bẹ́ẹ̀ wọ́n wá rí i pé àwọn aráàfin yìí tá a bá mú wọn lọ́kọ̀ọ̀kan wọ́n jẹ́ harafi mẹ́rìnlá nígbà tí iye harafi èdè lárúbáwá ó sì jẹ́ mélòó ó jẹ́ méjìdínlọ́gbọ̀n tí a bá mú mẹ́rìnlá tá a bá yọ kúrò nínú méjìdínlọ́gbọ̀n mélòó ló ṣẹ́kù ó tún ṣẹ́kù mẹ́rìnlá bákan náà àwọn onímọ̀ wa sọ pé ìdajì àwọn harafi lárúbáwá lè léyìí o iná nírú àwọn harafi harafi harafi tá a lò tá a jálẹ̀ ọkọ̀ọ̀kan fi bá yín sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ alukur'an ọlọ́run ọba fi wá ń pàkíyèsí wa pè wá níjà tẹ ẹ bá sọ pé alukur'an eléyìí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún muhammed sallallahu alayhi wa sallam kìí sọ̀rọ̀ ọlọ́run irú àwọn harafi tá a fi ṣe àgbégún ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ ní tó sì jẹ́ harafi èdè tiyín tẹ̀yìn sọ ẹ̀yin lárúbáwá nínú tá ẹ wá tako muhammadu báyìí o ẹ̀yin náà sọ̀rọ̀ rẹ̀ ká gbọ́ torí ẹ̀ náà ti sọ pé alukur'an mu'jizatullahi al-khalida alukur'an onáà ni mu'jiza ọlọ́run tí wọ́n máa bẹ̀ láéláé wọ́n tún fi pa wá náà ń já o àtẹ̀yìn lárúbáwá àtẹ̀yìn tẹ̀ sí lárúbáwá àtẹ̀yìn tẹ̀ kẹ́kọ̀ọ́ lárúbáwá náà challenge ńlá lélẹ́yìí o ẹ̀yin náà múru rẹ̀ wá náà ẹ sọ̀rọ̀ rẹ̀ bọ̀rọ̀ ọ̀rọ̀ sì rọrùn jù sẹ́lọ̀ ẹ sọ̀rọ̀ alukur'an. wọn láǹfààní tó wà ń bẹ nìyẹn wọlé ṣe fa'idatun wajiha àǹfààní tó ṣe kó nítumọ̀ ni torí rẹ̀ fi ìké ṣe ń tẹ́bàtì táwọn rẹ̀ ẹ wá sọ anabi Muhammad jẹ́bẹ̀ anabi Muhammad jẹ́bẹ̀ ẹ wá sọ ma Muhammadu Muhammadu Yasin ó ti yẹ Muhammadu ó Nun ó yẹ ó kárí muhammadu alif lami ó kárí muhammadu ọsìn mi tẹ́ẹ̀tì rí tẹ́ẹ̀rí wọn ẹ̀ tí ra pé gbogbo anabi muhammad sallallahu alayhi apá kan nínú àwọn afọ́ntẹ́sìrì ayé john ti sọ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n àtìsẹ́ ni kò ṣe déédéé kò sí nínú anabi ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá ọwọ́ eléyìí ni àwọn àyà tìrọ Ọlọ́run eléyìí tó hàn gbangba kọpamọ o gbogbo ẹni tó bá gbèdè Lárúbáwá alukurani ó ní ọ̀rọ̀ tó kílíà jù láyé ó ń lọ̀rọ̀ tó kílíà jù láyé sàṣèyàn ló lè sọ Lárúbáwá kọdámárán lẹ́nu rẹ̀ kí tuma rẹ̀ ó hàn gbangba sí gbogbo ẹni tí bá ń gbọ́ gẹ́gẹ́ bí irú ìtọ́lọ̀ wa sọ nínú alukurani kò sí láyé táwa wà o kò sí kò sẹ́ni tó lè sọ ọ́rọ́ ẹ̀ àà arrahman hal ta'lamu lahu samiyya ọlọ́run ọba ni ọba oníkẹ́ ọba aláàánú jùlọ aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere tẹ́ẹ̀rù ìgbẹ́ ẹnìkan lè sọ̀rọ̀ bíi tọ́lọ́ ni ẹnìkan ò lè sọ̀rọ̀ bíi tọ́lọ́ èdè lárúbá ti bàjẹ́ débi kan lónìí ó ti bàjẹ́ débi kan lónìí gbogbo lẹ̀ lárúbáwá débi pé ìwọ tó máa ń sọ tátàtà tó o fẹ́ máa sọ èdè lárúbáwá eléyìí tó dángájíá lẹ́nu eléyìí tí ò ní àwọn èdè kan tí ò ní tùmà nínú tí ò ní ká máa sọ bárúbárù má lárúbáwá tó bá ń sọ lárúbáwá tó clear lónìí níwọ̀n bá tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá gan lónìí àwọn náà tún máa wọ̀ wọ́n tún máa sọ pé yatakallamu bi mithli kalami rabbina ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yẹn ni pé bọ́rọ̀ rẹ ti ṣe clear tó ọ̀ ń sọ̀rọ̀ bí irú ọ̀rọ̀ tọ́lọ́run ẹlẹ́dàá wa sọ nítorí pé gbogbo èdè tí lónìí ti dàrú gbogbo èdè wọn ti dàrú lónìí nísìnyí gbà tí yẹn bá sọ fún ọ pé oz a oz a kí ni oz a turidu madha turidu madha ni oz a ṣe oz a tọjọ turidu madha kọjọra wọn abẹnikan sọ fún ọ pé dáhìrì sunu àǹtí dáhìrì sunu yàní àǹtí turidu madha la ilaha illallah <laughs> so ẹ̀rí pé kọjọra wọn torí ẹ̀ ìlú fà á ló fi jẹ́ pé ọ̀rọ̀ tó hàn ní gbogbo ọ̀rọ̀ lọ ọ̀nà alukur'an yìí báyìí. natlu alayka min naba'i musa wa fir'auna bil haqq ọlọ́ni àwọn ọlọ́ à ń kà á síwá nabi muhammad sallallahu alayhi wa sallam létí ìtàn àgbésí ayé musa àti fir'auna lódodo ó dàbí ìgbà téèyàn rí tó ń ti pé kò sójú èèyàn ní ìròyìn tọ́lọ̀ fún wa ń bì ó dàbí ìgbà tá à ń rí tó ń ti pé kò sójú wa lè kọ́ omi mìínú eléyìí jẹ́ ìtàn fáwọn ẹni tó ti pé wọ́n gbọ́ lọ́n gbọ́ àwọn ni wọ́n lè gba tí ó wà nínú rẹ̀ gbọ́ àwọn ni ó sì ṣe láǹfààní. inna fir'auna ala fil ard dájúdájú fìràhùn ó sì àgbẹrùgbẹrí ṣègbéraga lókè pẹ̀ ó sì àgbẹrùgbẹrí ṣègbéraga lókè pẹ̀ ó pera rẹ̀ ní tí ọjà má nítorí pé fìràhùn náà lọ́lá fìràhùn náà nípò ọba tó tóbi ní fìràwùnà ìdí nìyí tó fi bẹ̀rẹ̀ sí ní ṣègbéraga torí pé bọ́lá wọn bá ti ṣe dọ́mi ìyanu àyàfà àwọn ẹni tọ́lọ́ wọn bá bá sànù ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn tọ́lọ́ wọn bá bá ti bùkún wọn tọ́lọ́ wọn bá bá gbàdúrà wọn tọ́lọ́ wọn bá bá bò wọn láṣìírí kò sí nǹkan kan tí wọ́n máa ṣe sóore tọ́lọ̀ ń ṣe fún wọn bí ìgbéraga gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé a ti mọ̀ yín pé iṣu lọ lọ́kùnrin fi dúpẹ́ kàkà kí wọ́n máa dúpẹ́ fọlọ̀ kọjá pé àwọn ni ọ̀pọ̀ nítẹríba jù àwọn ni wọ́n pọ̀ ní ìrọ̀ abábà àwọn ni wọ́n máa dúpẹ́ fọlọ́run wọn ìṣòro ọlọ́kùnrin wọn máa fi ìgbéraga ni ìtẹ́lẹ̀ gaugau ẹ̀rí pa anabi Muhammad sallallahu alayhi wa sallam látọ́lọ́ ń ṣe ìdẹ̀ra oríṣiríṣi fún anabi tiwa sallallahu alayhi wa sallam ó mú ká anabi ó jí ní gbogbo òru kó máa ṣe sọlẹ́ débi pé yóò dúró débi sọ fún Aisha anha kí ló وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر lẹ́yìn tó lọ́n ti ṣàforíjì gbogbo ètò síwájú àti ètò gbẹ̀yìn fún ẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ ló tún ṣe wàhálà báyìí ó ní à wọn náà ti sọ tó fà ọlọ́lọ́n ti ṣàforíjì ètò síwájú àti ètò gbẹ̀yìn fún mi nínú ẹ̀ṣẹ̀ mi afala akuna abdan shakura tí ò wá yẹ kí n jẹ́rú tí ó dúpẹ́ fọlọ́ yẹn ni mò ń dúpẹ́ fọlọ́ ní tẹ́ bá ti sùn ó dìgbà tó òrùn bá tó yọ torí kọ́ lọ́la nìyí ọlọ́la nìyí masha allah ẹ̀yin tẹ́ lówó tẹ́nìkan bá jí yín ọ̀kan àbùkù tẹ́nìkan bá fi lè jí yín ọ̀kan àbùkù lẹ́yìn aago mẹ́sàn-án àárọ̀ wọn gbọ́dọ̀ jí yín ẹ ti sùn láti aago mẹ́sàn-án alẹ́ títí di aago mẹ́sàn-án àárọ̀ twelve hours ẹni tó bá ti jí yín kọ́ yọ ọ̀kan àbùkù torí kíni kíni yàtọ̀ yín gan pẹ̀lú ẹni tí ò lówó tẹ́ẹ̀ máa wá jí mi kalẹ̀ láago mẹ́rin àbọ̀ ẹ pé àmì kò ń lówó nù innal insana la yatgha arra'ahu istaghna ọlọ́ni mo búra onígbèraga lọ́mìí tó bá ti rí kó ń rọrùn ẹ̀rí kan ẹni tó lówó tí òkun síbi gan yóò sàpà kàńkà báyìí báwo wá ni ẹni tó wo tiẹ̀ kún sóbẹ̀ ọ ọlọ́run ló lè sàánú aráàlú àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹni tí owó tiẹ̀ bá wá tó pọnpọ́n inú katapila ńkọ́ ẹ gbogbo aráyé tún dára bẹ́ẹ̀ ni bọ́mì yẹn ti ṣe máa ń wúra rẹ̀ nu wọ́n máa wò pé àwọn làwọn gbọ́n wọ́n ti gbàgbé pé ọlọ́run ọba lọ́gbọ́n kí ló fi dáa ju ẹni tí ò tó ọ lọ wàlẹ́ òfin kankan dáa jù lọ ọkàn wọ ọlọ́run ọba warafa'na ba'dahum fawqa ba'din darajat ó gbé apá kan ó gbéga lórí apá kan kìí ṣe nítorí pé àwọn tó gbéga dáa ju àwọn tí ò gbéga lọ ṣùgbọ́n lọ́n fi ṣàdánwò fún gbogbo wa ni torí di ẹlẹ́yìn Fir'aun onígbéraga ni o alágbẹ̀rù gbẹ́rì ni o ọlọ́run ọba tó dá wa ló ń sọ báyẹn ó ní Fir'auna ala fil ard ó sì gbéraga lókè pẹ̀ ó sàgbẹ́rù gbárí wa ja'ala ahlaha shiya'a ó wá sọ àwọn ará àwọn àwọn ẹni tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ ó sọ di yẹ́lẹyẹ̀lẹ ó sọ wọ́n di ọ̀tọ̀ọ̀tọ̀ ó sọ di ìpele ìpele ìpele ìpele ìpele ìpele alápọ̀nlé ìpele tó lápọ̀nlé lọ ìpele alábùkù ìpele tábùkù tí bẹ́ẹ̀ ni fìràwọn náà pín àwọn èèyàn láwùjọ rẹ̀ kí ló dé nítorí pé fìràwọn náà yìí báyìí ó ń gbé ní Misr pẹ̀lú àwọn ọmọ Israel sẹ́mi kó àwọn ọmọ Israel ọ̀pọ̀ àìmọye wọn wọ́n ti wá sí Misra wọ́n fi bẹ̀sẹ̀ bùgbé láti ìgbà Nabi Yusuf aleyhi salam tọ́lọ́wọ́n bá ti gbà fún Nabi Yusuf tó ti ní ipò ńlá ní Misr àwọn ọmọ israẹli náà tọ̀ wá àwọn ọmọ israẹli wọ́n tọ̀ wá bẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé bàbá kan bàbá kan nínú àwọn haúsá ọlọ́kọ́kọ́ délẹ̀ yìí bàbá kan nínú àwọn haúsá yẹn gbà tó délẹ̀ yìí ó ń gbádùgbò kan ó níbẹ̀ sáfọ́ngẹ̀rì nù sáfọ́ngẹ̀rì ìlú tuntun ó nìkan ní dágbé bẹ̀ lẹ́yìn ìlú ẹ̀yìn ìlú lọ́lọ́ ń gbé ọba bẹ̀rẹ̀ sí ní rí pé àwọn èèyàn ń pè wọn wọ́n ń pè é pé ah, abẹ́ mọ kanga gbẹ́ ó ní ah, ni wọ́n mọ kànga gbẹ́ òun náà bá ń bá wọn gbẹ́ kànga ní bá ń rówó abẹ́ mokoro àmọ́ mokoro òun náà bá ń bá wọn roko ní bá ń lẹ́yìn rẹ̀ àwọn èèyàn tó fi sílé àwọn èèyàn tó fi wọ́n wá ń lọ́dọ̀ ẹni tí ń travel gbúrò wọn máa ń rẹ rẹ̀ bọ̀ àwọn náà máa ń gbogbo awusa bá ń gbé sáàbù sẹ́mi pé haúsá ń bẹ́ ń sáàbù bẹ́ẹ̀ nìsín tí ọ̀dàlù mama. màmá ọ̀dàlù rẹ̀ màmá tọ́ba lọ́mọ abo ní yọ̀lọ́mọ Ògbómọ̀ṣọ́ lò ná haúsá mi ń ń bàdàn yẹn pé wọn fi sí ní bàdàn kọ́ máa lúwo ni yọ sọ pé ọmọ bàdàn ló torí dábì kàkà náà ni bàbá kan gbéra nínú àwọn Yorùbá òun náà lọ sí Kánò òun náà bá lọ gbé ibì kan Kánò wọn ń pè ń sábọ́ ń gẹ̀lì òun náà bá ń lọ òun máa ń rí nǹkan ta òun máa ń rí nǹkan ta wọn di pé ń wá ń wá ń rajà ó tún kọjá lọ gbogbo ètò bá ti kó lọ owó ni ọba àdìpọ̀ jókòó bẹ́ẹ̀ àwọn yẹn máa ń béèrè pé ń bo lágbájá wà ní ìsìn kánù lọ wa ah, wọ́n tiẹ̀ ló ti kọ́lé lọ ẹnìkan ọba tọpasẹ̀ rẹ lọ àwọn náà ọba àdìpọ̀ àwọn gbé kánù lábàá máa àwọn Yorùbá kánù Yorùbá funtua Yorùbá jọ́ọ̀sì Yorùbá Zaria Yorùbá náà ah, ni Yorùbá tó ọríjìnéètì láti ilẹ̀ kò sí báwùsà kankan kò sí ọríjìnéètì ilẹ̀ Yorùbá abẹ́ẹ̀ gẹ́tìẹ̀ ayé mayọ́ mayọ́ bá tó nà ń bẹ nílẹ̀ haúsá ń bẹ tí ò dálu wọn màmá tí ò dálu wọn màmá tí ó tún fẹ́ sọ yorùbá kan tẹ́ fẹ́ gbà lẹ́nu mọ̀sẹ̀bí kí ni jẹ́ mọ̀sẹ̀bí mọ̀sẹ̀bí nù mọ̀sẹ̀bí subhanallah ìgbà tó ti pé kọ̀gbédè má ó ti pẹ́ níbi tí wọn lọ gbé ńgbà tí bàbá bàbá tiẹ̀ ọ̀wálé má bàbá tiẹ̀ ní ọ̀ àwálé tó ní ọ̀ àwálé láti bó síbi subhanallah bẹ́ẹ̀ náà làwọn ọmọ israel àwọn ọmọ israel tẹ̀rí nígbà tó lọ́n ti gba nabi yusuf láàyè mo fi léyìn sàpèjúwe kẹ́lẹ́ bá a mọ̀ pé tí ẹnìkan nínú àwọn ẹ̀yà kan tó bá ti lè kólu wọn tó bá lọ sílùú mi tí ìjókòó bá fi lè rọ lọ́rùn bẹ́ẹ̀ ó ti sínà kí gbogbo orú ẹ̀yà yẹn náà máa lọ ọbẹ̀ nù. mo rò pé yẹ wa torí ẹ̀ kò sóore lára àwọn èèyàn náà tí wọ́n bá tún mú tẹ bá kàn gan síbi kan náà ẹ̀ ní lajú tó nǹkan sóńgbà tẹ bá mú àyìnmáyé ọ̀làjú lẹ́kọ̀ọ́ wá báwọn èèyàn yín àyìnmáyé dáadáa ilé ìmú lọ báwọn èèyàn míì bọ́ọ̀mù èèyàn ti ṣe máa ń lọ wájú láyé nù kákan lọ ká gbàgbé ibi tá a ti wá náà láburú kẹ lọ kẹ lọ gan sọ́hùn ẹ wá ní à ńbọ ní ọ ńbọ ńbọ ńbọ lèèyàn wà ńbọ lèèyàn wà tí èsèlú èèyàn à ibìkan jẹ́ lù rẹ jù lù rẹ lọ dùkà jẹ́ lu rẹ ju lu rẹ lọ́mọ tanra rẹ jẹjàre torí pé o ti rí pé ń da fọ́n bí tọ́ wa níjọ́ tí wàhálà bá dé nǹkan ó gbà. sẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ ní ilẹ̀ Mísírì. pípọ̀ àwọn lọ́wọ́ pọ̀ lórí ìgbà tánàbí wa Musa aleyhi salam náà fi wálé ayé. táwọn èèyàn bá ti wá pẹ́ gan-an nílùú kan tó ń di pé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ṣe bẹ́ẹ̀ kò nídìí ká máa sọ fún wa pé ibìkan lẹ ti wá o mo rò pé ń yé wa kò nídìí ká máa sọ fún wa pé ibìkan lẹ ti wá torí pé ibìkan lẹ ti wá ìyàmẹ̀yà burúkú ni o kéje kọ́ mi yàn lọ wájú o ẹ dákun torí tọ́lọ̀ àwọn èèyàn ti wà nù lóyún more than seven hundred years ago ẹ tí wọ́n sọ pé ibìkan wọn ti wá á ah, ó dájú pé ẹ gbádùn ó dájú pé ẹ gbádùn àìmọye lọ́síwájú wọn ti kó bá lù yẹn táwọn ò sì wó pé ibìkan làwọn ti wá tẹ́ẹ̀ bá wá ń júwèé lé kálukú fún gbogbo gbà tẹ́ẹ̀ mọ̀ pé àníjẹ́ kí wọ́n sọ orí bẹ́ẹ̀ ẹ̀ ní jẹ́ kó wọ́n sọ̀rọ̀ síbẹ̀ tó ọ́ pàtàkì pété àwọn yẹn bá ti pẹ́pẹ́pẹ́ nbìkan ká mẹ́sẹ̀sẹ̀ máa sọ fún wọn pé bìkan wọn ti wá torí pé kò sẹ́nìkan níbìkan tó ṣe pé ilẹ̀ ẹbẹ̀ ló wù gbogbo èèyàn náà tẹ́ bá kó tàn tẹ́ bá kó dàálẹ̀ wíwá náà ni wọ́n wá ẹ orí kan ló fi rìn délẹ̀ yìí kì í ṣẹ̀ṣẹ̀ irọ́ gidi ni àwọn bàbá ńlá rẹ̀ tó rìn tẹ̀wálẹ̀ yìí wá mo rò pé gẹ́tì ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé táwọn kan bá ti pẹ́ láàrin tó sì jẹ́ pé dáadáa ni wọ́n ń kó báyìí ìlọsíwájú ni wọ́n mú bàálù yín ẹ má máa pìtàn fún wọn pé ibìkanlẹ̀ ti wà. àwọn ọmọ Israel wọ́n ti wá pẹ́ ní Misr láti ayé àwọn anabi Yusuf alayhi salam ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nígbà tó dayé Firaun àti Musa yìí òun wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọmọ Israel ó sọ wọ́n di àwọn èèyàn yẹpẹrẹ ó ń fi wọ́n ṣiṣẹ́ agbára ó ń fi wọ́n ṣe gbogbo sẹ́tọ́ bá ti lábùkún nú àwọn ṣẹ́ rádaràda àwọn ṣẹ́ tí ò ní láárí bí ká máa kó gbẹ̀ àbí òye wa bí ká máa bí ká máa lànà bí ká máa ṣiṣẹ́ aláàrù bí ká máa ṣiṣẹ́ lágilági àbí òye wa gbogbo àwọn ṣẹ́ burúkú tó jẹ́ pé àwọn èèyàn pàtàkì ò ní fẹ́ ṣe àwọn ọlọ́lọ́ ò ní fẹ́ ṣe ni wọ́n ń fa àwọn ọmọ Israẹli ṣe ní Misra ó sọ wọ́n di èèyàn yẹpẹrẹ nítorí ìkórira nítorí pé ó kórira wọn ọlọ́ni yẹ sọ́kà ìfọ́tọ́ ìfẹ̀tẹ̀ mẹ́nu ọ̀sọ̀ apá kan nínú wọn ọ̀sọ̀ wọn dọ̀lẹ́ yudabbihu abna'ahum wa yastahyi nisa'ahum ń pa àwọn ọmọkùnrin wọn ní pípa gidi ó sì ń fa àwọn ọmọbìnrin sílẹ̀ ń dá wọn sí gbogbo bí dáná ti bí ọkùnrin yọ pa wọn tó bá ti jẹ́ kóbìnrin ni wọ́n bí yóò fi kọ̀fẹ́ ra àwọn ọkùnrin wọn innahu kana minal mufsidin dájúdájú fìràwọn àjọ kan nínú àwọn àṣebàjẹ́ wa nuridu an namunna ala alladhina istud'ifu fil ard ọlọ́ni àwa fẹ́ pé ìdẹ̀ra wa lórí àwọn ẹni tí wọ́n sọ dọ̀lẹ́ lókè pẹ̀ ìyẹn àwọn ọmọ Israel wa naj'alahum a'immatan a sì fẹ́ sọ wọn di aṣíwájú rere wa naj'alahumul warithin a fẹ́ sọ wọn dẹni tá a padà jogún lẹ̀ fún. sẹ́mi ló máa ń ṣe nǹkan bó ṣe wù ẹni tẹ́yìn rò pé kò lè pagọ́ yọ padà wá jẹ́pọ̀ ní ọ̀padà kọ́lé alárin ẹni tẹ́yìn fojú gíga wò yọ padà wá di akóbàtà fẹ́gbẹ́ tọ́lọ̀ ló máa ń tò bọ́ bá ti ṣe wò kìí ṣe bẹ́yìn èèyàn ti ṣe fẹ́ bọ́lọ̀ wọn bá bá ti ṣe fẹ́ ni fìràwọn náà ro rere ro àwọn ọmọ Israẹli èrò pé tiwọn ò lè dá láéláé èrò pé gbogbo wọn iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni wọ́n máa ṣe tí wọ́n ò ṣe kú wọn ò sì ní bímọ kó náà má ọmọ ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa nínú àwọn ẹni tá a wà á kà sí lọ́lọ́run tí wọ́n á ń yọ àwọn ànábì inú wọn lọ́lọ́run tí ń yọ ọ̀rànṣẹ́ subhanallah tọ́mọ̀ pé bẹ́ẹ̀ náà nìwọ náà bẹ́ẹ̀ náà nìwọ náà lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹlòmíín wò pé ó lè ó lè ṣàṣeyege láyè rẹ̀ ẹlòmíín tí wò pé kò lè dáa fún ọ láyè rẹ̀ pàápàá jùlọ tó bá yẹ pé lé olórogún lọ bá ti jáde táwọn ẹ̀yà yín tí wọ́n sì jẹ́ ọ̀tá ara wọn gẹgẹ bí àwọn orogun ti ṣe máa ń ṣe ẹ i pé ìyá ọmọ nìkan ni ọmọ àdùn kò ní fẹ́ dáadáa fọmọ orogún rẹ̀ tọ́lọ́mùbá tún wá kan nínú àwọn ẹ̀yà méjèèjì tó ń lówó lọ́wọ́ tó sì jẹ́ni tó jẹ́ ọmọ àwọn èèyàn gbogbo owó gbogbo ọlá gbogbo gbajúmọ̀ ni ó fi máa àwọn lọ́wọ́ kódà yóò tún máa kọ́ lórí ike àwọn ọmọ tó ń àwọn lọ́kàn ṣoṣo àjànàkú tí mi tí mi gbó kìjikìji àwọn náà sì lọ́mọ gidi àwọn ni wọ́n padà làmì láàka àwọn náà lẹni tó dìlú mọ̀nká lẹ́yìn wọ́ọ̀la yàtọ̀ sáwọn ọmọ dèdèrìn yìí àwọn ọmọ dọ̀bọ́dé yìí àwọn tó ṣe pé ìyá àwọn òróró tọ́ wọn á ń bọ̀sibọ́sí kó tiẹ̀ dánìkan mà pàápàá bọ́lọ̀ ń bá tún lọ sàdánwò fún yín lágbó léyìn bí bàbá yín ti kú ti pẹ́ kò sẹ́ni kankan jẹ àwọn ìyá yìí náà lọ tẹ̀sí mọ̀ pé àwọn obìnrin wọn kúkú gbọ́n púpọ̀ ọgbọ́n orí wọn ò lọ títí wọ́n gbọ́n púpọ̀ ọgbọ́n orí wọn ò lọ títí àwọn obìnrin àwọn ọmọ wa ṣe àwọn ọmọ wọn sọ wọn dọ̀tà wọn sọ wọn dọ̀tà oníkálukú pàápàá jùlọ ẹni tọ́lọ̀ ń bá lọ bùkún yóò máa ṣèṣe pé kò ní dáa fún ọmọ ẹnìkejì òun akramakumullah ẹni tá a ti wá wò pé kò ní dáa fún ọmọ rẹ̀ tọ́lọ̀ ló kúkú máa ń ṣe ní ọba àti pé èké ní lọ ọ̀sà ṣe yege èkejì náà tẹ̀lé òun náà dẹni gíga ẹ̀kẹta ńkọ́ òun náà dẹni ńlá a eléyìí ńkọ́ ẹ àti ẹ̀ pé kò rí sùkú ka ọwọ́ ẹsẹ̀ títí títí kò rí sẹ́ náà ni a subhanallah ọ̀kan tiẹ̀ dé sùkú kò rí yanjú àbí òye wa ọ̀kan rárá sílùú òyìnbó wọ́n rówó rán lọ sílùú òyìnbó ọ̀rá bẹ̀ torí ẹ ẹ má rò ẹnìkan kan pin o ẹ má pin kádàrá kálukú ní bá a ká o. kadara kálukú ní bá ká o ẹ̀yin tẹ́ ń sìn gba àwọn ọmọ ọlọ́mọ sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ẹ má ṣì wọ́n lò ẹ má wọ́n lò ẹ ọmọ ọlọ́mọ pín o nítorí pé àìmọye ọmọ ọ̀dọ̀ lọ́padà dọ̀gá fọ́gàárì àná wàláhi tàlá ní rọrùn ní rọrùn ẹni tí ń ṣe yẹsà fún yín ẹ̀yin ọmọ ṣe yẹsà ókè wàláhì tàláhì tọ́lọ̀ wọn bọ́ padà fi ọ̀nà jẹ àti mú rẹ sọ́wọ́ rẹ̀ nírọ̀rùn tọ́mọ kíìsì kánfàsì rẹ̀ kó tó rówó torí ẹ̀ jẹ́ ká ṣe dáadáa jàmá ọlọ́run ti kọ́ kádàrá kálukú ẹnìkan ò sì ríran rí kádàrá ọmọlàkejì dípò kó a sọ pé mo ṣe mo ṣe gbé àwọn èèyàn tá à ń fojú di láyé àwọn náà ní máa padà dé èèyàn gíga o àwọn èèyàn tẹ́rù kún ọjà mọ̀ kankan àwọn nípadà àdọ̀gá fún yàn sòkè yàn sọ́ra wọ́n bí níṣẹ́jú mi kò túmọ̀ sí pé kò ní ga jù mí lọ lópin ìgbà tẹ́mi bá wà àmọ́ lérò pé odò ilẹ̀ tó bá tójú ẹni sú ẹ̀rù ò lè bani láti sọ́jà irọ́ gidi irọ́ gidi tó bá fojú digi tínrín yóò gan lójú gbangba wọ́n fojú di àwọn ọmọ Israẹli wọ́n wò pé wọn ò lè jẹ́ èèyàn inú ọlọ́lọ́run tí wọ́n á yọ àwọn ànábì ọlọ́run gbogbo ń táwọn fìràánà wa kó jọ lọ́lọ́run padà wá jogún fáwọn ọmọ Israẹli subhanallah ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní wa numakkina lahum fil ard afẹ́ fi àyè gbà wọn lókè pẹ̀ wa nuriya fir'auna wa hamana wa junudahuma minhum ma kanu yahdarun ọlọ́run la wa fi hàn fìràánà àti mínísítà rẹ̀ ẹni bú hamana wa junudahuma àtàwọn ọmọ ogun wa. minhum àwọn ọmọ ogun wọn tó ń jẹ́ àwọn ọmọ ogun firawuna yìí ma kẹnu yahzarun ohun tí wọ́n ń pé kọ́ àwọn ọlọ́run fi hàn wọ́n yóò sí wọn. kí ló ṣẹlẹ̀ ìwáyọ̀ orísun méjì ló nípa kí ni firawuna ń tí tó fi jẹ́ ń pa àwọn fi láàrin ara wọn. wípé anabi ibrahim aleyhi salam ó ti sọrí nínú tọ́lọ́wọ́n bá fi mà pé ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ òun òun náà ni ó ṣe sábàbí tí ìjọba alẹ́ misra yóò fi wó tọ́lọ́wọ́n jogun gbogbo misra yìí fún àwọn àrọ́mọdọ́mọ òun jọ̀mọ́ misra kìí ṣèlú kékeré o láti ayédáyé ìlú tó ti pẹ́ láyé ni kìí ṣe àwọn ìlú tó ṣe kọ́kàn làwù lójijì irú àwọn nàìjíríà wa yìí mísì ó ti pẹ́ gidigidi láyé mísì àtẹ̀sírí yẹn gbogbo ara abẹ tó bá jẹ ojúlówó ọmọ abẹ wọn máa ń pè wọn ní akọbáọ akọbáọ fọ ẹyọkan wọn wọn ń pè ní kíni kébọtì kébọtì òyìnbó ní kíptìt àwọn akọbọ àwọn gangan lójúlówó ọmọ mísù wọn kì í ṣe lárúbáwá rárá wọn kì í ṣe lárúbáwá nípìnlẹ̀ wọn ìgbà tí èsì islam tó wọ mísù gbọwọ amr ibn al-aas radiyallahu anhu ẹni ara mísù àti lárúbáwá nítorí pé láyé tẹ́lẹ̀ ń islam ó máa ń bédè lárúbáwá rìn gbogbo bíkíbi tí islam bá ti wọ̀ gbogbo ara abẹ yóò di lárúbáwá ni gbogbo bíkíbi tí islam bá ti wọ̀ gbogbo ara abẹ yóò di lárúbáwá ni eléyìí ló ṣẹlẹ̀ ní algeria òun ló ṣẹlẹ̀ ní morocco òun ló ṣẹlẹ̀ ní tunisia òun ló ṣẹlẹ̀ ní libya òun ló tún ṣẹlẹ̀ ní misr wọn di lárúbáwá ni torí pé àwọn lárúbáwá tó gbé islam wá èdè lárúbáwá ni wọ́n fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ẹni tó sì gbẹ̀sìn islam àwọn náà fẹ́ láti gbọ́rọ̀ àwọn ẹni tí ń kọ́ wọn lẹ́sìn islam yìí oníkálukú náà yọ tẹ́tí rẹ̀ láti fi kọ́ èdè àwọn ẹni tó gbẹ́sìn yìí wá fáwọn báyìí ni gbogbo èèyàn di lárúbáwá ní mẹ́sùn ṣùgbọ́n ìpìlẹ̀ wọn ni kí ni wọ́n al-aqbat akọbaatu náà sì ni wọn dòní àyàfi ẹni tó ṣe é pé ìpìlẹ̀ tiẹ̀ lárúbáwá náà ni nínú àwọn lárúbáwá àkọ́kọ́ nínú àwọn àrọ́mọdọ́mọ alárúbá àkọ́kọ́ tó gbẹ́sìn islam wọ Misr. akramakumullah gbogbo èèyàn ló ti di pé ń sọ lárúbáwá lónìí ní Misr tó fi dórí àwọn nasara tó wà ní Misr àwọn akọbátù tó ṣẹ́kù tí wọ́n gba ìsìn islam ní Misr àwọn ń ṣe ẹ̀sìn nasara ìgbà tí àwọn ń ṣe ẹ̀sìn nasara yìí nasara àwọn tí wọ́n ń ṣe olùlékele àṣejù wọ̀. nínú gbogbo àwọn nàṣọ́ra tó wà láfíríkà wa bì kódà àwọn nàṣọ́ra Misr àti nàṣọ́ra habesha Ethiopia àwọn ni nàṣọ́ra níyà wọn gbóná jù láfíríkà bì ọmọ ni gbogbo ìtẹ̀yìn rí bì tẹlomi ọtí ọmọ ata wáyìn wáyìn wáyìn wáyìn tọ́lọ̀ wọn da kẹ́ńkẹ́ń wọn kó nílá bí ẹ̀sìn láwùjọ wa Misr pé níyà wọn tó ń ní agbára láti kéékèèké ni wọ́n ti fi tàtú tàtú wọ́n fi ya kírọ́ọ̀sì sọ́mọ lọ́wọ́ báyìí wọ́n yà sí lọ́wọ́ torí kọ́ mọ́ bàa parẹ́ láéláé a kì í ṣe é mà tọ́mọ náà bá lọ gbọ́ pé ìsìláàmù kan lọ́nà òun náà di mùsùlùmí kírọ́ọ̀sì ọwọ́ rẹ̀ ńkọ́ bóòlù ti fẹ́ ṣe àwọn bàbá rẹ̀ ọ̀sọ̀ fún kírọ́ọ̀sì ọwọ́ rẹ̀ bóòlù ti fẹ́ ṣe torí kí ọmọ bàbá wa ti kọ́ ọmọ lúpọ̀ ní general hospital ọmọ lúpọ̀ ní wọ́n fẹ́ máa dá àwọn tí wọ́n mọ̀ pé nàṣọ́ra làwọn àwọn sì ṣẹ́kù lórí nàṣọ́ra níyà wọn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tọ́ka ni wọ́n bá gba Islam àwọn bàbá wọn máa ń tíráì láti pa wọn ni wọ́n máa ń tíráì láti pa wọn ni ní misra mẹ́ wọ́n kórìíra Islam gbàjẹ́ láwọn tó ṣẹ́kù tó ọgbà Islam ṣùgbọ́n adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ nǹkan tí òǹkà fi hàn ní misra nìsí òun náà ní pé nínú gbogbo èèyàn mẹ́wàá tọjọ́ máa mísì lónìí mẹ́sàn-án nínú wa mùsùlùmí ni wọ́n misra ipò kejì ní gbogbo wa yìí ló ń ka abi tí mùsùlùmí ti pọ̀ wa bá ti ṣe rí bá a ti iná àdúpẹ́ àwa wán ní gbogbo áfíríkà yìí ọba àfẹ ọba àmàfẹ àwa ni nọmba wán kọ́ńtírì tí mùsùlùmí ti pọ̀ jù láfíríkà misra ni tù àdúpẹ́ àwọn akọbátù misra yìí ní ìgbà tí fìràhùn wọn gbọ́ ọ̀rọ̀ táwọn ọmọ israẹli máa ń sọ láàrin ara wọn mọ́nàbí ibrahim aleyhi salam nínú tọ́lọ̀mùfin mọ́ ó ti sọ wípé ìjọba misra yìí yóò dàwó gba ọwọ́ ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ òun ọlọ́run ó padà wá jogún gbogbo misra yìí fáwọn àrọ́mọdọ́mọ òun. wọ́n ní kìsì ló dé tànàbí Ibrahim alayhi salam tí ọrọ yìí fi jáde gbọ́dọ̀ rẹ àlesọ lẹ́nu rẹ̀ torí pé nítorí sọ ni wọ́n lànàbí Ibrahim alayhi salam ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ìyàwó rẹ̀ Sárátà tẹ́ẹ̀bá gbàgbé nínú ìtàn rẹ̀ ti sọ ìyàwó re sarata ní ìgbà tànàbí Ibrahim tó mú kọjá gbalẹ̀ Misr ọba alẹ̀ Misra nígbà yẹn ó gbìyànjú láti bá a ní àjọṣepọ̀ zina ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run ọba mú ọba mísírà yẹn dè ọlọ́run ọba ó mú kí ara rẹ̀ kọ́ kanko lójú kan náà kò lè súnmọ́ àfìgbà tó tó tọrọ lọ́dọ̀ obìnrin pé tọrọ ó tù gbà náà ló tó rí sọ ike sáárà tà ó ń bẹ nínú àwọn obìnrin tó rẹwà jù láyé ní ìyàwó anabi ibrahim aleyhi salam ìgbà tí anabi ibrahim wá rí ẹni tí wọ́n ní ọba misra yẹn gbèrò láti ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ tó ń pè lọ́mọ àyà rẹ̀ wọ́n sì ní ibrahim ọ̀parọ́ nítorí kò séèyàn mẹ́ta láyé tó gba ìsìn islam ń gbà náà tó bá ní ibrahim àti ìyàwó rẹ̀ sáárà tà yẹn gbà ẹni tó bá sì jọ ń ṣẹ̀sìn kan náà kí ni wọ́n jọ jẹ́ ọmọ ìyá kan náà ni wọ́n jọ jẹ́ ń bẹ̀ wọ́n wá nígbà náà Ibrahim aleyhi salam wá sọ pé Ọlọ́run fi mọ òun péjọba Misra yọ dá o yóò sì dáwó gbọ́ gbọ́dọ̀ kan nínú àwọn àrọ́mọdọ́mọ òun gbogbo Ibrahim aleyhi salam tá a gbọ́ pọ̀rọ̀ yìí tọ̀rọ̀ rẹ̀ wá kọ̀mọ̀ tí ọba kì ilẹ̀ ọlọ́run ọba kì í sùn tọ́lọ́run ọba bá ṣe tán láti sọ̀rọ̀ fún yàn kò sí pásìkò ti ha kò sí wá mọ́ tàn lọ́rọ̀ lọ ẹ̀yà àfi tọ́lọ́run ọba ọba fẹ́ sọ̀rọ̀ fún yàn ọlọ́run ọba kó sọ̀rọ̀ rẹ̀ fún gbogbo wa. wọn wá lọ́rọ̀ yìí apá kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ àwọn abọ́ba jíròrò àwọn abọ́ba gún wa Fíráúnà àwọn apọ́ntífọ́ba àwọn abọ́ba ṣàìsàn tó ń bẹ pẹ̀lú fìràwùn sọ̀mọ̀ pé téèyàn bá máa wá bá yàn gbogbo gbà tí bá máa bẹ pẹ̀lú yàn gbogbo gbà tí bá máa bẹ pẹ̀lú yàn gbogbo gbà gbogbo ń tó bá mọ̀ láyé náà sọ fún yín tán láì sanwó fún ẹ̀rí pé tẹ́ bá lọ́rẹ̀ẹ́ kan tí ó lè mọ̀ wá bá yín jọ kan tó bá yá kò ní sásìrí kanú gbèsè ayé rẹ̀ tẹ́ mọ̀ pàápàá tẹ́yìn bá jẹ́ni tí máa sọ ẹnu rẹ̀ tẹ̀yìn etu ọrọ tẹ̀ etu kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ tẹ̀ ká máa gbọ́rọ̀ tẹ̀ hmm ok ok mo rò pé yé kéde pé sọ̀kan kémi náà sọ̀kan tẹ̀yìn bá jẹ́ bẹ́ẹ̀ torí pé kò ní mà ipò wo gan lẹ́tọ̀ọ́ ń sí sóhun ti jẹ́yàn pàtàkì yẹn àbóhun ti pàtàkì bá tú gbogbo òfin òun jáde bá bí ṣe ń sọ lẹ́yìn náà ń sọ ìwọ̀nba lẹ́rìí mà nípa àṣírí ìgbésí ayé rẹ̀ àmọ́ tó bá yẹ kó bí ṣe ń sọ tẹ́yìn bá sì jẹ́yàn ńlá tó bá yẹ kó bí ṣe ń sọ lẹ́kàn máa gbọ́ ẹ máa gbọ́ no comment mm, ok ok ẹ rí i pé ètò sọ lónìí yóò tún sọ mí lọ́la yóò tún sọ tuntun lọ́túnla títí tẹ́ fi jẹ́ pé gbogbo nǹkan lẹ́ máa ń parẹ́ ọlọ́wọ́ wa yọ yín torí tí ọba rí ètò jẹ ní ìsọmá yóò tún máa parọ́ fún yín o tò ìdínú tó fi jẹ́ pé ẹ̀yin náà máa gbọ́ tìfura tìfura tẹ́yìn náà máa ti ń fura pé rọ́ọ̀tì fẹ́ máa wọ bẹ́gbẹ́ sósì dájú bẹ́ẹ̀ ẹ sósì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí pẹ̀lú eléyìí lè ṣẹlẹ̀ láyé yìí ìrẹ̀lẹ̀ yìí náà ti wá máa ma ẹ̀ máa jọ̀ ọ́ láti ma èyí tó bá jẹ́rọ́ tó bá jẹ́ òótọ́ akramakumullah àwọn bọ́ba jíròrò bọ́ba gún wọn ti fọba mu wọn yìí àwọn náà wàá mú déètì fìràwùn kẹmi ọlọgùn ẹ̀gbọ́n tí wọn sọ wọn máa pé Ibrahim kan wọn máa sọ pé àrọmọdọ́mọ òun pé ọwọ́ rẹ̀ níjọba yín yóò ti wó ẹ ẹ wọn làwọn torí ń bẹ èkúdà ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò sì sí tí ó sì tẹ́nì kó bilé rè ńgbà yẹn tìrọ̀hún náà bá pa láṣẹ láì sí ìwádìí kan ó bá pa láṣẹ àwọn àrọ́mọdọ́mọ Ibrahim tí wọ́n wí àwọn náà ní Banu Israel láti sin lọ láti sin lọ gbogbo sọmọkùnrin wọn pọ ọmọ náà bọ ọmọbìnrin wọn lọmọkùnrin kò burú gbogbo ọmọkùnrin tó bá ti bí ẹ máa pa torí tọ́lọ́ọ̀ torí rẹ̀ yín tẹ́ nípò ẹ sọ ìpolo ẹ sọ àṣẹ pa ọ àṣẹ ẹyọkan lẹ́pa ọlọ́run lọ́mọ iye ẹ̀mí tí ọba lọ ẹ sì máa rántí ẹ lè pa wọn láyé ṣùgbọ́n ẹ pa wọn gbé torí pé ìdájọ́ ń bẹ lọ́la gbẹ̀ndàlùkìyà ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo ń ta sí ńlẹ̀ ayé iná ni ó ń ṣèṣirò fún wa ń parẹ tó bá di dọ́gbé ndàlùkìyàm. ẹ sì má gbàgbé wípé ẹ̀yin lè pàṣẹ àwọn ẹni tí ọba yín lóhùn ó dájú pé àwọn lè fi kún fẹ́mi pé èèyàn làwọn náà ó ṣe ti káwọn náà ti jẹ́ pé wọ́n ní ìkùnsínú sáwọn èèyàn yẹn tẹ́lẹ̀ náà wọ́n kórìíra àwọn èèyàn yẹn tẹ́lẹ̀ náà wọ́n ọba yín pa wọ́n ju bẹ́ẹ̀ ṣe sọ lọ wọ́n ọba yín ṣe wọ́n lọ́sẹ̀ ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ Ísírẹ́lì gbogbo ibi tí wọ́n bá ti wá bí ọkùnrin wọn pa wọn pakúpa torí pé Ọlọ́run sọ pé yadbahuna àbí yadbahu abna'ahum ó ní yudabbihu yudabbihu yufa'ilu òfin lárúbá sọ pé az-ziyadatu fil mabna taqtadi az-ziyadata fil ma'na nígbà tí ara fi gbólóhùn bá ti pọ̀ ìtumọ̀ rẹ̀ náà pọ̀ kí ẹ ti pé pa wọn lásán. kìí ṣe pé dídú wọn lásán ó ń du wọn dùkúdù lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan méjì ń wọbẹ̀ ó ń du wọn dùkúdù lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ sọ pé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasadan an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard dhalika lahum khizyun fi ad-dunya. ولهم في الآخرة عذاب عظيم. àwọn ẹni tó ṣe pé wọ́n ń jọlọ lógun wọ́n ń jẹ anabi sallallahu alaihi wasallam lógun wọ́n sì ń sánà àti tan ìbàjẹ́ kórì ilẹ̀ ẹ̀san wọn ò pólísì méjì o ju kẹ́ ẹ pa wọn ní pípa gidi lọ kẹ́ ẹ pa wọn ní pípa gidi wọn ò bá bẹ́ẹ̀ lọ ẹ pa wọn tòun túmọ̀ sí kékeré ṣe pípa lásán ẹ pa wọn pípa gidi torí ẹ̀ Fíráùn ó ní kí wọ́n máa pa wọ́n pàkúpà kí wọ́n sì máa pa wọ́n lọ́pọ̀lọpọ̀ àyàfi tẹ́ ẹ̀ bá mà pé ọmọdékùnrin bànú ìsirayílà ń bẹ́ńbì kan tí wọ́n bí ńlẹ̀ nípa riwaya kejì eléyìí wà látọ̀dọ̀ abdullahi bin masoud radiyallahu anhu àti apá kan nínú àwọn sahaba anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Fir'auna lálàá ni bàtọ́ lálàá ó wá rí i pé iná ń bọ̀ láti ìhà Baitul Maqdis gbàtí iná yìí tí ọ̀land ọ̀land sílẹ̀ Misr gbàtí ọ̀land sílẹ̀ Misr kò fi ẹnìkan sílẹ̀ nínú àwọn akubab àyàfi kọjọ pọ́pá iná yìí ò fi nǹkankan sílẹ̀ nínú dúkìá wọn àfi kó jó ráúráú ṣùgbọ́n sí ìyàlẹ́nu Fìràwùn iná yìí dá àwọn ọmọ Israẹli sí kọ̀dọ́dọ̀ wọn ó dá dúkìá wọn sí kò débẹ̀ àlá yìí dojúsù ó ní láti rọ àlá rẹ̀ yìí fáwọn alágbègbà àwọn oníyẹ̀wò àwọn pọwọ́dà pọwọ́dà olórí ibú ó kó wọn jọ gẹ́gẹ́ yìí náà ti ṣe mà gbogbo ẹni tó bá ti pè lọ́ba bẹ́ni tó bá ti pè níjọba bẹ́ni tó bá ní ipò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló máa ń bá àwọn ológun ṣe ọ̀rẹ́ wọn làwọn babaláwo ọ̀rẹ́ wọn làwọn alágbègbà ọ̀rẹ́ wọn làwọn oní májíìkì gbogbo kí ló dé nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ní pé àwọn eléyìí ni ó jẹ́ káwọn oríkò yẹn lò àwọn eléyìí ni ó gbà wọn lágbàtàn lọ́wọ́ ọ̀tá àwọn ni ò ní dé kọ́tọ̀ ra wọn gbèsè àwọn ni ó máa dáàbò bò àwọn àwọn ni ó fa àwọn ní táwọn ó fi sọ kódà ẹlòmíì nínú wọn wọ́n lè pé láìsí ìkú kọ́wákọ́wá jókòó sínú pósí kó didi oṣù kan àwọn fẹ́ rò ó Afa, yọ wá di kwan ti di ọwọnu detention kposi fóti bí oṣù kan lórí pé wọn ń ro wọn lè sọ pé oúnjẹ tí wọn máa jẹ ń bẹ òun náà lomi lásán táwọn máa rọgbanu kposi subhanallah ẹ̀yin wá ń sọ pé kí nàìjíríà ó lè bá a dá àfi ká pa àwọn babaláwo rẹ àfi ká pa àwọn alágbègbè rẹ àfi ká pa àwọn oníyàwó rẹ torí àwọn náà ló ń sọ fún wọn kó lọ gbórí èèyàn wa àwọn ló ń sọ pé kó lọ mú fún èèyàn wa àwọn ló ń sọ pé kí wọ́n lọ mú fúnpè èèyàn wa àwọn ló ń sọ pé kí wọ́n lọ mẹ́dọ̀ èèyàn wa àwọn ló ń sọ pé ẹsẹ̀ èèyàn ẹsẹ̀ èèyàn làwọn fẹ́ lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ bá sì wá pa àwọn ẹni tí ń pé kí wọ́n lọ mú wa àwọn ẹni tí ń lọ mú wa náà ní nísìmí tọ gbàtẹ́ wa dà lábàá ìjọba wa pé no kò sí ń tọ́jọ kí ni ọ̀wọ́ àjọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣé báwọn bàbá bàbá ń gbẹ́jọ tiwọn náà ṣé báwọn bàbá àtàlẹ́ wọn náà nù tó bẹ́ẹ̀ náà nì látàyédáyé nì gbogbo ẹni tó bá ti rahim allah ẹ̀yàfẹ́ ń tọ́lọ̀ ń bá sàánú bí ní ìsìnkú wọn náà kàn wò sùnsùn wọn gbé ah, adéwándé adéwándé tá ń pè ọyàn ó túmọ̀ sí pé ilé aládé nílé yín ẹ̀yin náà máa jọba ńlẹ̀ wọn á ní ìwà adéwándé lóye kàn adé ti ọdẹ báyìí adúpẹ́ fọlọ́ wọn á lọ́wọ́ àjòyè wọn gbẹ́dílé ọ lórí wọn á ní sọ sóòrù àbò onírù adéwàndé yẹn kúmọ orúkọ rẹ ní kíni abdulsalam abdulsalam adéwàndé adéwàndé ni ó borí ni àbá abdulsalam yorùbá lẹ́bù adéwàndé ló máa borí ah, à ni ntí ìṣẹ́tàn tún ó joyè ntí ìṣẹ́tàn láti kú kò tí ìṣẹ́tàn láti jẹ́ oyè lè ba bá rẹ̀ Afa, lónà ọba rú ẹbọ pé ìjọkan náà lásán ni inna Allahu ghafurur rahim tòǹtòrí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí gbogbo àwọn pòrọ̀ yẹn ìjọba kan òṣèkínní kankan ẹbọ ọmọ abáàrin ni abẹ́bọrin ni àwọn po àńjọba àńjọyè àńṣekínní abẹ́bọrin ni ẹ̀ sì rí fún àwọn ọba náà àwọn náà takọ ẹbọ náà àwọn náà takọ ẹbọ tó wọn sọ pé báwọn bàbá àwọn ṣe máa ṣe látàyè wọn nìyẹn fáwọn àdàdà tó torí ẹ kò sí nítorí táwọn kọ bàjẹ́ fáà. so ìdínú tó fi jẹ́ pé firaahun náà láti ayé rẹ̀ náà wọ́n ti ń nǹkan yẹn bọ̀ firaahun kó àwọn alágbègbàjọ ó kó àwọn babaláwo jọ ẹ̀rí náà lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa náà di babaláwo torí wọ́n ti mọ̀ pé tó lè tà àwọn ọba ti mọ̀ pé tó lè tà àwọn ìjòyè náà àwọn ti gbóhùn tíra fúnlẹ̀ lẹ́yìn ẹ gbọ́rọ̀ wọ́n gbóhùn tíra fúnlẹ̀ lẹ́yìn kí wọ́n ní tíra wí kí ni tíra wí ẹ̀yin òpùrọ̀ Nigerian limited kí ni tíra wí bẹ́ẹ̀ni pé ńgbà wọn bá da lọ sọ́dà wọn gba tíra sọ pé pa màálù mẹ́ta ẹ ẹsùn kan wọn kàn ní ẹ ẹ mọ obìnrin kan fi rúbọ ma pé tiwọn màálù làwọn fi rúbọ fáwọn fìràwọn náà kó àwọn jọ ọwọ́ alálàá tí mo lá ni àwọn adáfa wọn wọn ni wọn bí makanu àwọn ọmọ Israel ọmọ yẹn ọwọ́ rẹ̀ níjọba ìwọ fìràwọnà yóò ti wó tó lẹ́yìn náà fìràwọnà wa pa láṣẹ wípé kó tó di pé nǹkan náà wà á mọ nǹkó lórí àpèrè àwọn bàbá ńlò yìí báyìí òun ó rí i pé nǹkan náà ò ní rí ìmálẹ̀ tóun ó fi mú kó láyé yìí láti òní lọ gbogbo ibi tí wọn bá ti bí ma fáwọn ọmọ Ísírẹ́lì ẹ máa pa wọn wọn fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí nǹkan kan láàrin ẹ wọn ní ọwọ́ rẹ̀ níjọba àrí ó ti wó nínú àlá tiẹ̀ òun sì rí wípé iná yẹn kò fi nǹkan kan lẹ̀ nínú ilé àwọn ọmọ misra àfi kó jó kò sì sẹ́nìkan sílẹ̀ nínú àwọn ọmọ misra àfi kó pa ìgbà tí àwọn babaláwo wá dáfà tiwọn àwọn wá sọ wípé ọmọ ń bọ́ bá dé ọwọ́ rẹ̀ níjọba àrí ò wó ọwọ́ rẹ̀ níparun àwọn ọmọ misra ó sì ti wáyé ṣé tí fìràwọ́n wá sọ wípé ẹ máa bá mi pa gbogbo ọmọkùnrin tí wọ́n bá bí nítorí wọn ti tọ́ka sí fún pọ́mọkùnrin ní ọ̀jẹ̀ àkọ́kọ́ kò lè yà wá lẹ́nu rìwáyà yìí bó rí bẹ́ẹ̀ bí ò rí kò lè yà wá lẹnu tí bá ní ọgbà wọn bá ṣe yẹn ń wò bá kí ní náà tààrà ilé tààrà torí níta náà nù mo rò pé yé wa kò nídìí ká máa sọ pé lè pé táwọn àwọn tá a máa ń sọ̀rọ̀ wọn yìí máa ń ṣe mùsùlùmí tó sùn àwọn tá a ok ìgbà tí fìràwọn náà wá sọ pé kí wọn máa pa gbogbo ọmọkùnrin tí wọn bá ti bí nítorí àlá yìí eléyìí tí wọn bá rọ yìí ṣé nítorí kíjọba ti ọmọ bá tán ni àbí nítorí káwọn ọmọ mi sọ̀rọ̀ ọmọ bá parun èwo lẹrú sí àbí nítorí méjèèjì kíjọba rẹ ọmọ bá tán àmọ́ kò burú káwọn ọmọ mi sọ̀rọ̀ parun yọọ ma wá ṣèjọba lófurufú lórí síbẹ̀ à tani ọba máa jọba tí ọba séèyàn lù kí lọ́bọ̀ ọba máa túmọ̀ sí tí ọba séèyàn lù ẹ mọ̀ pé dùnú ọba náà ní kéèyàn wà lù kò sínú dùnú ọba kan láyé káràlú rẹ̀ ọmọ tó nǹkan torí pé oríta lọ fẹ́ kankan oríta ló ti fẹ́ nígbà tí ìlú bá ọba náà padà ni òun náà máa wá já sí pé kan mọ́ màá ti jọba rí lù kàn tó bá yẹ mọ̀ pé irú rẹ̀ ló sàwá yorùbá nìsín àbẹ́yìn òfura ni ìgbà tí yorùbá ń jagun àìmàdí ní dédé àsìkò tó yìnbó dé náà ń jagun àìmàdí tán kan para wọn wọn jẹun yóò tán tán wá kú kiri lórí ẹ bá wádìí nínú history náà ní kí ni ń fa jàǹgànà rí tó fi di pé wọn lé ẹlòmíì láti ìlú rẹ̀ ọ̀dà mi àbẹ́yìn ọ̀gẹ́tì ẹ̀ ni ẹ̀rí pẹ́ lómi ní sìn nílùú yìí báyìí ni wọ́n máa kì í wọ́n máa kì í kì í kì í kì í wọ́n lè ní ọlọ́fà àmàjọ ọfà àmàjọ báwo kí lọ́fà wá délẹ̀ ṣebógun Yorùbá ló lé wọn wá àbẹ́rẹ́ mà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ́rìí nílùú mi bẹ́ẹ̀ lẹ́rìí nílùú mi ó kẹ́ lómi títí sí ó ní Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà òṣèré onílé òbí kí ló gbé délẹ̀ nígbà tó gun lé wọn títí títí ọ̀dà ókè kí ló fà á sẹ́mi pé ńgbà wọn lé gbogbo kálukú tó gun orí bùn tó lé kálukú tó lé kálukú sẹ́mi pé nínú àwọn tó lé ọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ mọ̀ bẹ́ẹ̀ ọba ọba àlùmí ń bẹ́ẹ̀ nínú àwọn ẹni tó lé òun tí wọn ọ̀jọba amádò ní lágboolé tiwọn torí àwọn náà sá tadétadé torí ẹ sẹ́mi máa ń gbọ́ tí yorùbá ń sọ pé adé ṣe kinní kan adé ṣe kinní kan ẹ lọ wádìí lé yín náà kì í ṣe pa dé wọn kàn jókòó ńlá sábánzá ẹ rí i pé nínú yorùbá àwọn náà nílò tí wọ́n bá pè ọ ní adésèké nìkan ó kọ àbísọ̀ kan ló ṣe déédéé rẹ̀ kéésì gbogbo kì wọ́n tún lè fún ọ. mo rò pé yé wa ẹ̀rọ káwọn ọmọ ìsìn tí wọ́n fi ní ìsìn táwọn ọ̀dà gbogbo eléyìí mà wọ́n kàn lè sọ ọmọ ní adésínà wọ́n fún lórí kìkan wọ́n fún ní kinní kan àdìmú àdìmú báwo àwọn bàbá bàbá yorùbá táwọn ọmọ tẹ̀lé wọ́n sọ pé bàbá sọmọ ládésínà àdìmú ọ̀bàmúlókì àwọn náà ṣẹ̀ṣẹ̀ máa wá fi lé ọ bóyá làmúlẹ́kọ ni bóyá kànmú ni bóyá làó ni bóyá rẹ̀mú ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní àdìmú ọ̀yẹ́. nítorí pé léèyàn ní tán ó lè jẹ́ kó ba làwọn bàbá ńlá rẹ̀ àmọ́ wọ́n ti lé wọn fún òbí tí wọ́n ti jọba ìtàn rẹ̀ mọ̀ pé bí wọ́n ti wọ́n ní bí orin bá ti yí ìlú náà yí padà àkàràmọ̀kúmọ̀lá bẹ́ẹ̀ bá padà délùú lónìí pé ẹ̀yin aráàlú èmi mà ní ọmọ ọba ọba èwo ń bẹ̀ ẹ kógun fúlàní ó tó lé wa ẹ kógun yorùbá ó tó tú wa ká kógun padà bí tó ti ń bọ̀ lódodo ntí fìrà àwọn náà ń jà fún nǹkan méjì ń jà fún kíjọba wò iná lọ́fà ló ọba mi ọkọ̀ láti gbogbo òlu nítorí kíjọba ọmọ bọ́ lọ́wọ́ rẹ̀ nígbà tọpọlọ rẹ̀ kúrú torí tí ìlú bá tún rún kọ ta ló sì ta ló sì jọba lé lórí fìràwọn ò sì fẹ́ kílù ọ parun nítorí pé tìlù bá parun orí ìta làbá ti jọba tó náà ni lọ́jíìkì tó wà ní ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba nígbà tí wàhálà kan bá ń ṣẹlẹ̀ tẹ́gbọ́ tí ọba àlú gbogbo ọmọ sọ pé sẹ́fẹ́ tùlù má mi lórí ni làákà ìtọ́ga ni o nítorí tìlù bá tú ọba ò lè jọba mọ́ o tílù bá fi lè tú gómìnà ò lè jẹ́ gọ́vnà mọ́ o tílù bá tú tí a máa local government di chair ló kù tí wọ́n máa jẹ́ mo rò pé yé wa torí kò sí local government ma, ó di di chair so eléyìí túmọ̀ sí pé sábà bínú sẹ́fìrí pé gbogbo ìjọba kọ̀ọ̀kan wọ́n máa ná owó túlùtúlù lórí àti dáàbò bomi àlàáfíà lù nítorí pé tí omi àlàáfíà lù bá dàrú ìjọba gan ò sí máa. torí ẹni tí fìrà àwọn ọ̀fẹ́ àtìvù ń bẹ̀ yẹn òun náà nìkan méjì kò sẹ́ni tí wà ń kù tí fẹ́ kọ́ bọ́mù lọ́wọ́ o gbogbo ẹni tó bá wà ń kù kì í fẹ́ kọ́ bọ́mù lọ́wọ́ kódà fi máa ń kú lọ fẹ́ kú sórí ẹ̀ ni o àwọn náà ti láwọn sáǹpù púpọ̀ ní nàìjíríà wà yìí báyìí gbogbo ẹni tí kò bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá njẹ́ ọmọ wùdù ní kíta ni wọ́n bọ́ sípò lẹ́yìn o kọ́mọ wọn bọ́ sípò lẹ́yìn o rẹ̀ Fìràhùn ó ní kí wọ́n máa pa àwọn ọmọ Ísírẹ́lì nítorí eléyìí báyìí ìdí nu tí wọ́n fi ń pa gbogbo àwọn ọmọkùnrin wọn tí wọ́n ń dá àwọn ọmọbìnrin wọn sí eléyìí jẹ́ rìwáyà tó wá látọ̀dọ̀ àwọn sàhábà ipe àlá tí Fìràhùn àlá olómú kí kó gbégbèsè yẹn tàbá wà wò wò ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi hàn wá pé kó tó bí anabi Musa ẹni fìràwọn ti pa láti pé kó wọn máa pa àwọn ọmọkùnrin nínú àwọn ọmọ Israel tàbá wà bí wà léèrè kí ló fà á tó fi ní kí wọn máa pa àwọn ọmọkùnrin wọ̀nyí torí kí Musa má bàa yọjú láéláé torí kí Musa má bàa yọjú láéláé kí wọn má bàa bí Musa wọn ò mọ̀ pé Musa ni ó jẹ o àmọ́ mọ tí wọ́n wí kọ́ má bàa yọjú. akramakumullah ní ìgbà tí firaahun tóun ń ṣe ń ṣe ń ṣe yìí àwa sì ti máa sábàbí tó fi ṣe kọfẹ kún bí anabi musa níṣẹ ń pa àwọn ọmọ tẹ́bá lọ katira àwọn ahlul àwọn yahudi àti nasara kò bá jẹ́ májẹ̀mú láéláé kò bá jẹ́ tuntun àwọn kọ síbẹ̀ yìí pé ìdí tí fìràwọn náà fi ń pa àwọn ọmọkùnrin nínú àwọn ọmọ Israel òun náà ní pé wọn fẹ́ sọ wọn dọ̀lẹ lọ́nà tó ṣe pé wọn ò ní lè gbérí tako fìràwọn náà lórí gbogbo tí fìràwọn náà bá ń fojú wọn rí eléyìí ń bẹ nu rọ wọn o eléyìí tá a gbọ́dọ̀ gbàgbọ́ erékọ alukurani sọ fún wa nípa pípa tí ń pa àwọn ọmọkùnrin àwọn ọmọ Israel orí ẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ kó tó bí anabi musa alayhi salam sábàbí rẹ̀ ni kí wọ́n má bàa bí ọmọ tí wọ́n sọ fún pé yọ wá mú òpin bá ọlá rẹ̀ orí ẹ̀kejì òun náà ni pé lẹ́yìn ìgbà tí anabi musa alayhi salam tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó ti fún níṣẹ́gun lórí fìràwùn àti àwọn èèyàn rẹ̀ àti àwọn òpin náà tọ́lọ̀ kójọ tó ti wá di pé àyè ti wá gba Musa aleyhi salam nínú ìlú àyè ti ń gba àwọn ọmọ Israẹli nínú ìlú àwọn abẹnugan nínú àwọn èèyàn Fìràwùn wọ́n wá ń sọ fún Fìràwùn náà pé tó fi Musa àtàwọn èèyàn rẹ̀ lẹ̀ kí wọ́n máa lórí ilẹ̀ ni la ilaha illallah tí wọ́n ń ṣe èyí tí wọ́n ń bá Ọlọ́run làwọn ń sìn àwọn òsìn ọmọ tó fi wọ́n lẹ̀ kí wọ́n ni ìyẹn ni pé sísin lọ́ǹgàn ìbàjẹ́ wọn kà kú gbà náà ni fìràwọn náà wá sọ wípé rárá o àní fi wọn lẹ wọn fojú wọn rí màbò gbogbo àwọn ọmọkùnrin wọn láàmọ pa ìgbà náà ni pípa kejì nítorí pé ìgbà tí Musa náà ti ń lágbára kó má jẹ́ pé gbàtà bá wa dojú ogun kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ padà borí wa ìtumọ̀ pípa kejì nu torí ẹ̀ ọlọ́run bá sọ ọ̀rọ̀ eléyìí fún wa nínú alukur'an nínú suratu ghafir falamma ja'ahum alhaqqu min 'indina qalu qutulu abna'a alladhina amanu ma'ah wastahyu nisa'ahum ní ìgbà tí òdodo tó dé wá bá wọn wọn ní gbogbo àwọn ọmọkùnrin nínú àwọn ẹni tí ń tẹ̀lé àwọn ọmọ àwọn ẹni tí ń tẹ̀lé tọ́jú ọmọkùnrin ẹ máa pa wọn ẹ àwọn obìnrin wọn sílẹ̀ ìdí nìta àwọn ọmọ Israẹli náà fi sọ fún anabi Musa alayhi salam كيف سبحانه سورة الأعراف وني أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا ìyà jẹ wá kó tó dé ìyà tún jẹ wá lẹ́yìn ìgbà tó dé ìyà jẹ wá kó tó dé ìwọ Musa wọ́n pa wá lọ́mọ dánwò kó tó di pé wọ́n bí ọ wọ́n tún wá bí ìwọ Musa tó tún dà nábì tán tó yẹ ká nísìnyí ìyà tún jẹ wá. sọ eléyìí ọjọba nítorí ẹ tí àwọn ọmọlẹ́yìn ẹ yahudi àbí nasọra bá ń pìtàn fún ọ pé sábàbí ẹyọ kan tí Fíráwọn náà fi ń pa àwọn ọmọkùnrin àwọn ọmọ Israel ó ní kí wọn má bàa lè takò rárá o sábàbí pé méjì nígbà àkọ́kọ́ wọn pa wọn torí kí wọn má bàa bí Musa nígbà kejì wọn pa wọn torí kí wọn má bàa lè takò wọn. lẹ́yìn eléyìí Fíráwọn náà bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ Israel tẹ̀mọ̀ pé tí èèyàn bá jó ń kì í kọ́ńtì ọ̀dà kìí kọ́ntì ọ̀dà ẹ dákun torí tọ́lọ̀ kẹ́ ẹ máa pa àyàn sẹ́rù ọlọ́run yẹ kọ́ bá àyàn tó bá yẹ pé màálù la máa ń pa ń pa kúpa jẹ mọ́ à ń papá afẹ́ jẹ à máa ń pa ń pa kúpa à ń ti ń pa pọ̀ jù màálù là ń pa pọ̀ jù akramakumullah sẹ́mi pẹ́lú ọmọ bà wá pé ẹ̀yin èèyàn ṣé màálù ò ní padà wá sánjọ́ kan báyìí ṣé màálù ò ní padà wá sánjọ́ kan báyìí. gẹ́gẹ́ bí àwọn yorùbá tó máa ń ṣàjọyọ̀ ni nígbà tẹ́yìn fẹ́ sòkù tẹ́ ẹ sòkù dàjọyọ̀ ẹ wá pa màálù ogún ẹlòmínà fẹ́ sòkù ọ̀pá màálù ogun ẹlòmínà fẹ́ sòkù ọ̀pá màálù ogún sẹ́mi kó àánú màálù òsì ẹ gbogbo torí tó bá kọ́ lọ́n lónìí ká ẹ máa pa bẹ́ẹ̀ ní pa bẹ́ẹ̀ bó o ọkùnrin gan máa dá a mà tó ń ti kọ́ ọkùnrin ẹ̀ lóyún ẹ̀mẹ̀wá lọ́mọ sápò lé gbàtíyàwó rẹ̀ tí bá ń ṣe tíkọ́tíkọ́ ohun ọmọ ẹ̀yìn ló ń rò lónìí ẹsẹ̀ ń tún rò pé dákú má pa mí. àwọn bàbá nìyẹn àbí ẹ̀kọ́ ni ọmọdún máa fàká nígbà tó ọmọ jáde tán. àwọn ẹ̀yà ń kọ́ ẹbí àwọn léèrè nítorí wọn rí àwọn abímọ ìtàn olórí ibùkàn tí wàá gbọ́ bẹ́ẹ̀ dé ẹnáwó rẹ̀ fáwọn la ilaha illallah tẹmọ àwọn èèyàn yẹn bí wọn bá ṣépè ọdájú pé wọn ò ní ṣàdùà ẹni tó sì fẹ́ pa yín lọ́mọ kọ̀kọ́ ẹ mànàkí ní aláwọ̀ ń gbọ́rọ̀ wa ti pa àwọn ọmọ ìsírẹ́lì débi pé àwọn olóyè àwọn onílàákàì nínú àwọn àkùbọ̀ wọn wá kóra wọn jọ wọn lọ bá fíráúnà wọn ní àwọn ẹni tẹ́ ẹni kí wọ́n máa pa wọ́n lọ́mọ yìí àwọn ọmọ wọn náà là ń lò gẹ́gẹ́ bí ìránṣẹ́ o àwọn là ń lò gẹ́gẹ́ bí lébùrà o àwọn là ń lò gẹ́gẹ́ bí akógbẹ o àwọn là ń lò gẹ́gẹ́ bí ẹni tí ń bá wa la ọ̀nà o àwọn là ń lò gẹ́gẹ́ bí aláàrù o àwọn là ń fi ń o bàbá lọ pa gbogbo àwọn ọmọkùnrin yìí tá àjẹkùn gbáyé má ọwọ́ àwọn ọkùnrin tó ti wà nù wọn wọ́n ń dàgbà wọ́n ń gbó wọ́n kú tán o obìnrin nìkan ni ó kù àwọn obìnrin ò sì lè sáàbù wa lórí irú sẹ́tà ń fa àwọn ọkùnrin wọn ṣe ẹ wà wọ́n làákàyè làákàyè tí wọ́n nù torí àwọn dá mọ̀ràn pé bóyá tẹ bá fètò síbẹ̀ máa pa àwọn nǹkan bá ti dáa jù torí ká ronú àwọn next coming generation kọ́mọ̀ jẹ́ pé kò ní sí àwọn àrántí àwọn ọmọ ọ̀dọ̀ wọ̀nyí wọn ò ní sí má àwọn tá ń lò bíi táyà mọ́tò yìí wọ́n lè má sì má fìràwọ́nà bá dàrú wọ́n bá ní òun gẹ́tì pé làákàyè ń bẹ ní ọ̀rọ̀ tẹ sọ yẹn láti òní lọ ẹ máa pa wọn lọ́dún kan kẹ́ ẹ dá wọn sí lọ́dún kan o rò pé yé ọdún tí wọ́n wá ní kí wọ́n máa dá wọn síhùn ló ṣe déédéé kí wọ́n fi Haruna ọmọ àyà Musa bọ̀dá ànábì Musa aleyhi salam wọ́n ti bí òǹkó bí ànábì Musa ọdún táwọn ọmọ escape ni wọ́n bí haruna ọdún táwọn ọmọ wa ń jẹ́njà ni wọ́n bí musa subhanallah eléyìí tí ọ̀pá dandan pé ọdún tó tẹ̀ lọ́dún yẹn o ṣùgbọ́n ọdún tán sábì ànábì musa sí ọjọ́ ọdún ẹ̀ máa pa wọ́n lè hikmatin ilahiya torí ọgbọ́n tó dópin tọ́jẹ́ tọ́lọ́ ọlọ́run ti máa tó òun ṣe fún fìràwọ̀nà sẹ́ẹ̀ mọ̀ yín pé fìràwọ̀nà ń sọ̀ra ni torí kí wọ́n má bàa bí Musa alayhi salam wọ́n sì ní ìṣọ́ra kan ò sí tó lè lani lọ́wọ́ kádàrà kò sí ìṣọ́ra kan tó lè lani lọ́wọ́ kádàrà wọ́n máa súrè nsò ọlọ́run ti kádàrà pé wọ́n bí Musa yẹn wọ́n bí náà ni tó tún á rí jẹ́ yọ wọ́n tún á bí Musa ilé rẹ̀ ni ó tún gbé mo rò pé yọ tí tún á bí Musa tán oúnjẹ rẹ ni ọmọ ẹjẹ ìwọ lọ tọ́jú rẹ ìwọ ló tún máa dáṣọ sí lọ́rùn ọmọ ọba gan wọn máa pè é mo rò pé yíyọ ó tún sọdọ ma ní wọn fi ráhùn náà yìí túmọ̀ sí gbogbo ńdọ́lọ̀ ń bá fẹ́ ṣe wàláhì yóò ṣe náà ni torí pò ní yuri gbogbo ńdọ́ bá fẹ́ ṣe ṣiṣẹ́ náà ni ọlọ́run ẹlẹ́dàá wa ọ wa pípé tán ìyá musa olóyún musa ìgbà tó lóyún musa aleyhi salam ìyá sarakusa kò sọ̀rọ̀ alẹ̀ kò fi hàn pípọ̀ ńlóyún ọlọ́sìn mú kó yan pamọ́nù rẹ̀ torí pé àwọn dòǹgárì burúkú tá wí wọ́n máa ń rìn táwọn obìnrin tí máa gbẹ̀bí ni àwọn ti wá ẹ̀gzámì àwọn obìnrin pé yẹ́s ó lóyún ìgbà báyìí lásìkò wò pé yóò bímọ ìgbà wo ló ti rí nǹkan oṣù mọ́ wọn kọ́ lẹ̀ wọ́n sì máa patronize ẹ̀ from time to time gbàtàn bá rò pé yóò bímọ wọ́n bá ti wá gbàbí fún báyìí wọ́n pa ni ìyá sarakosa kò sí wọ́n dá àmọ́ kó ń lóyún títí tó fi wá bímọ gbàtó bímọ ó tún sarakosa ó bímọ. Ọ bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ rẹ̀ ẹ̀rù wa bẹ̀rẹ̀ sí ní bà á ọ̀nà wo la fẹ́ gbà bọ́ lọ́wọ́ àwọn olórí ibú yìí agbọ́pọ̀ agbóyún pamọ́ níwọ̀nba gbọ́dọ̀ àgbọ̀mọ̀ pamọ́ sí ọdún tá a sì wá ń bẹ̀ ọdún máa pa àwọn ọmọ ni ọlọ́run wa ń fún wa rò ó ní wa Musa sí anabi Musa salam. pé máa rèé máa fún lọ́yàn máa rèé máa fún lọ́yàn níbi wáhàyè irú èwo lọ́lọ́run ọba ti sá nàbì ló ti sí ya nàbì Musa ilhamun wa irshad ilhamun wa irshad ìmísí àti ìfinimanani ìmísí àti ìfinimanani yìí ti kọ́ lọ́run rán màlẹ́kà sí yàtọ̀ sí ti Ibn Hazm àti apá kan nínú àwọn mutakallimun tí wọ́n gbọ́ yìí wọ́n ní torí ẹ̀ lọ́dọ̀ tóun Ibn Hazm ó ní anabiatu ènìyàn anabi Musa anabiatu báwo ó tún ní kí èso nìkan ìyá anabi Isa gan anabiatu ló náà ta ló sọ báyẹn Ibn Hazm al-Zahiri àti apá kan nínú àwọn onímọ̀ àwọn olùmọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ àgbọ́yé kàgbọ́yé nìyẹn o ìyá imam àgbọ́yé kàgbọ́yé nìyẹn àjẹ́ pé ànábì làwọn oyin náà ṣé ànábì lóyin tẹ́ ẹ bá lọ nídìí lọ sí dánilẹ́kọ̀ọ́ pé mo fẹ́ fi dá ara yín lójú pa ànábì làwọn oyin àwọn èèyàn sọ pé wèrè má lélẹ́yìn fáwọnàlá ànábì oyin tá lọ́lọ́run á rán sí ẹgbẹ́ mi tọ́lọ́run ti sọ nínú súrọ́tù Nahl. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر الله ni aránsẹ́ sí oyin wáhàyí náà nù aránsẹ́ sí oyin pé ìwọ oyin kọ́ ilé rẹ sórí àwọn àpáta kọ́ ilé rẹ sórí àwọn àpáta àti sórí àwọn agi màlẹ́kà wo lọ́lọ́run aránsẹ́ àwọn oyin torí ẹ̀ làwọn olùmọ̀ nípa tafsir wọn sọ pé wáhàyí ń bẹ̀ yẹn bìmọ̀ọ́nà al-ilham wal-irshad ìmísí àti ìfinimànání èsì pọ́lọ̀ ọ̀ràn màláìkà sí wọn irú ẹ̀ náà ní tó ṣẹlẹ̀ sí anabi Musa aleyhi salam ọlọ́run fi mànà sẹ́mi pé tọ́lọ́n bá fẹ́ fi hàn mànà wọn náà kàn rí inú ọkàn rẹ pé tó ṣe tó ṣe náà ni ó sì rí pé n takò gan kọ̀sọ́nà ń bẹ̀ tọ́lọ́n bá fẹ́ fi hàn mànà so báyìí torí ìyá anabi musa kìí sàn anabi o ọlọ́wọ́n bá fi mànà ikú kó fún lọ́yàn náà lọ́ ń gbọ́ yẹn o tọ́ wa bí mata tó gbé fídà sí lẹ́nu ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tá à ń fún fídà ọmọ wa yá yàkuyà tán aláàmọ́ bó ṣe jẹ́ tá ń bàjẹ́ ebi ìyá òfò yìí náà ni ìyá òfò yìí àdánù yẹn náà ni ọlọ́run ní fún lọ́yàn èsì pé wọ́n ní kọkàn máa fọmú gbáyà rẹ sóge fi fọmọ lọ́yàn torí ẹ ọlọ́run bá ní kó fún ọmọ lọ́yàn فإذا خفت عليه فألقيه في اليم dẹ́rù bá wa ń bọ̀ lórí ọmọ yìí sọ ọmọ sínú odò sọ ọmọ sínú odò àwọn òkìtà wọn sọ pé n tó ṣẹlẹ̀ ni pé ìyá anabi musa aleyhi sẹlẹm nígbà tó bímọ táwọn pọmọpọmọ tí wọn délé rẹ̀ ó ti sarakosa ọ̀pọ̀ kankan ti ṣe ìtẹ́ sínú àpótí ó sàpótí yẹn bíi pósí onítàbót ó sàkóso yẹn bíi pósí ó gbé ọmọ sínú rẹ̀ ó tẹ̀tẹ̀ sínú rẹ̀ ó gbé sínú rẹ̀ ó sì sọ̀nà tátẹ́gùn ọmọ wa bá ó sì pàdé gbàtó sì ṣe pé ìtòsí nahru nil ìnílé rẹ̀ wà odò nil ó ń sàn lẹ́bàá lé wọn river nile ó wá sọmọ sínú odò yìí ó wá sokùn má kò tí o torí kómi ọmọ bàbá gbọ́ ọmọ lọ ó sokùn má kò tí okùn kan bẹ lára àpótí ó so kan mára àbìkan lé awọn asọ̀mọ́sódò àwọn ẹ̀yà gidi nìyẹn àwọn gidi nìyẹn àwọn ọmọ kíkà tọ́jú ọmọ òun náà lóríire yàtọ̀ sáwọn ẹ̀yà àdánù àwọn ẹ̀yà òfò àwọn ẹ̀yà panṣágà àwọn ẹ̀yà zìnà tó bí matatọ́ lọ sọ sórí àkìtà àwọn kò ní dáa fúnbìnrin àwọn tó wọn lọ sọmọ sórí àkìtàn fẹlẹdẹ jẹ olórí ibú mi ti àbí ma sọ sódò kó kọ́ máa gbé lọ inna lillahi wa inna ilayhi raji'un ẹlòmíì bí mo lọ sọ sẹ́yìn kùlẹ̀ àwọn èèyàn kan túlẹ̀ torí di eléyìí ìyá anabi musa wọn ni bí sè máa ń sẹnu lójoojúmọ́ bá ti di pa àwọn olórí ibú ń bá ó ti sọmọ sínú odò ọlọ́run ni ò kí àpótí ọ̀tẹ̀rì kí sọkọjú omi ọlọ́run ni ò jẹ́ ọ̀tẹ̀rì tọ́ tó bá ti di kán lọ yóò tún fa ọkùn yóò fọ ọmọ rẹ̀ wókè yóò tún tọ́jú ọmọ báyìí ní sẹ́nsẹ́ tìbẹ̀rù tìbẹ̀rù bójú nìyá yìí fi ń ṣe ti ń ṣe tọ́ tó fi wá dijọ́ yìí ẹ̀rù wa ń bà ẹ̀rù ń bà pé tọ́ àwọn atiláwí wọ́n padà gbọ́ ọmọ yìí lọ́wọ́ mi nígbà tí wọ́n kó gálágalà tí wọ́n kó wọlé rẹ̀ tán ọkàn gbọ́ ọmọ lọ́ba òwúlẹ̀ sókun kankan má bìkan apá kan nínú àwọn òpìtàn àwọn ń sọ wípé ó gbàgbé láti sókun yẹn ni kò sì rí bẹ́ẹ̀ torí pé àyà alukur'ani níbí báyìí nínú suratul Qasas ntọ́lọ́wọ́n bá ń sọ ni pé fa idha khifti alayhi fa alqihi fil yam wala takhafi wala tahzani. إنا رادوه إليك وجاعلوه من المرسلين ọlọ́run ẹlẹ́dàá wa onítẹ̀rù bá ń bọ̀ ọ́ lórí ọmọ yìí pé wọ́n gbà mọ́ ọ lọ́wọ́ wọn ó sì pa á sa alqihi fil yam sọ sínú odò wala takhafi ọlọ́run ní má bẹ̀rù wala tahzani má bọ̀kàn jẹ́ inna radduhu ilay ọlọ́run ní mo búra ike á dà padà sí ọ sọ́dọ̀ rẹ̀ náà ní lọ́jọ́ kan. wàjàìlúhu mínal mọ́rùsẹ̀lì kìí ṣe pé àdàpadà sọ́dọ̀ rẹ̀ lásán o àtúnjọ náà jọkan nínú àwọn aránṣẹ́ ọlọ́ subhanallah ọlọ́run ti máa ń déyàn ọ̀jẹ̀ kó tó jẹ́ tábà sínú súrọ̀ tó tọ́ ha àtúnrí pé ọlọ́run ọba wa sọ́ńbì ó ní. ولقد مننا عليك مرة أخرى ọlọ́run la tún ti ṣèdẹ́ra mi fún ọ fún anabi musa aleyhi salam yàtọ̀ sí dẹ̀ra tá a ṣe fún ọ nísìn tá à ń bọ̀ orí rẹ̀ a tún ti ṣèdẹ́ra mi fún ọ ṣáájú eléyìí idh awhayna ila ummika ma yuha ní ìgbà tá a ránṣẹ́ sí ìyá rẹ̀ ní iṣẹ́ tá a máa fi ránṣẹ́ àfi mànà àní qidhi fihi fi tabut wípé sọ ọmọ náà sínú àpótí sọ sínú pósí sọ ọkọọdẹ fíhì fìlíyàm kọ wá sọ sínú odò sọ sínú river nile. fẹlẹyọlùkì lìyẹmù bẹ sáàhìl kí odò yọ máa wá gbé lọkọ máa gbé lọkọ máa gbé lọkọ lọ sọ sétí bèbí odò yà ọkọọdọ hù wàdúwọlé wàdúwọlá kọta mi àti ọ̀tá rẹ̀ ó gbé. kọ́tà mi àti ọta rẹ̀ kó gbé subhanallah musa ni ó gbé ọ̀tá ọlọ́run ni ó gbé firauna wa alqaytu alayka mahabbatan minni fi omi ìfẹ́ mo fi sí ọ lára látọ̀dọ̀ mi mo fomi ìfẹ́ sí ọ lára látọ̀dọ̀ mi wọ́n ní kò sẹ́ni tó ra musa tí ní fẹ́ràn yàtọ̀ sí wọ́n wá ẹlòmíì hàn sáńdà lọ gbogbo èèyàn kórìíra <laughs> ẹlòmíín sùn hàn tán wọ́n tún lọ kó lọ́fíńdà sí wọ́n ní kíní kàṣà tó rẹ́ fi ń rara bá ti yọ làwọn máa bínú. rí nǹkan jáwọ́ tó ń tan jẹ bó torí bá wa a rí páyà yìí àtàyà tó síwájú nínú Suratul Qasas ó fi hàn wá pé táwọn òkúta sọ òṣèdédé àwọn òkúta sọ yìí bí anabi musa ṣe máa ń so mára nǹkan kan lè wọn nù gbàgbé ń jọ pé bá fi gbé lọ tààrà ọlọ́run lọ́ máa ma sọ fún pé kó sọ sódò nígbà tí ń bẹ̀rù ń jọ yẹn tọjọ́ ń ga àwọn èèyàn yọ ọkọ̀ sódò ni tọ́ màtọ́ sọ ọmọ sódò ọlọ́run fún sì jẹ́ ọjọ́ kan nínú àwọn akramakumullah bàbá yín kọ́ màmá yín kọ́ ló jẹ́ kẹ́ débi tẹ́ dé anídìí bàbá wa anídìí màmá wa ṣùgbọ́n àwọn gangan kọ́ ni ó jẹ́ adébi tá à lọ ọlọ́ọ̀ nìkan ni ó jẹ́ adébi tá à ń lọ wọ́n rò pé yé wa torí ẹ̀ tẹ́nìkan máa wá sunkún pé hàn ọ̀nà wa dà ńgbà tí bàbá ti kú ńgbà tí màmá ọ̀nà pọ̀ ọ̀nà ọlọ́run ọba pọ̀ anabi ò ní bàbá kò ní ìyá ó dé gbogbo ibi tọ́lọ̀ ń gbèdé ọjà síwájú fún gbogbo ọmọ anabi adam aleyhi salam torí di eléyìí báyìí ọlọ́run ní wọ̀ọ́yá sọ́sódò ìyá sì sọ́sódò yéé ti fi tẹni tó lọ sọmọ sódò gbòǹfẹ́ pọ́mọ́ o rárá o gbàtọ́ sọmọ sódò ọkàn yóò gbà ọkàn yóò gbà ọlọ́run tó wá sọ nínú sọ́rọ́tù tó hàn bí pé ìyá ọ̀kúndùhù àdúgbòǹlì wà àdúgbòǹlà ọ̀tá mi àtọ̀tá rẹ̀ ni ó tún gbé tẹ́tọ́lọ́mùbá fẹ́ láyàn ẹni tó fẹ́ pa yín gan ni ó fi ṣe sábàbí ẹni tó fẹ́ pa yín gan ni ó fi ṣe sábàbí àti láàyè tó ìgbà tí omi wa ń gbé anabi musa lọ omi wa lọ sọ létí bèbí odò ńbẹ́ńbẹ́ àpótí nì ní títì tẹ́sí ma pé gbogbo èèyàn tí wọ́n bá rí nǹkan kan táyì ríru rẹ̀ tẹ́lẹ̀ ń bì kan yọ fọpọlọ àwọn èèyàn faltaqatahu alu fir'aun. ليكون lahum aduwan وحزنا hazana àwọn فرعون firaun àwọn فرعون firaun làwọn bá lọ gbé ọmọ o wọn rí ọmọ wọn bá he wọn gbé àpótí rìẹrìẹ wọn ò dúró níbì kan ọdọdọ ìyàwó firaun tẹtọlọmọ bá fẹ́ ṣe nǹkan yóò fi sábàbí rẹ̀ lẹ̀ ẹ rí i pé ó rọ̀ lọ́rùn kọjá pọdọ firaun àwọn gbé lọ. pàápàá jùlọ ẹni tó bá fẹ́ gbókùn tí ó pọ̀ ọ̀dọ̀ ni ó lọ torí pé fìràwọnà ló lè fún wọn ìyàwó sọ ni pé ẹ dákun ẹ fún lágbájá ṣùgbọ́n ni ó fún wọn lókùn àwọn náà yẹ kó wọn rò kọjá wọn bá gbé àpótí yẹn lọ pé wọn kúkú tààrà ṣùgbọ́n tó ti pọ́ lọ́n fẹ́ la Musa kò wọn gbé lọ́dọ̀ fìràwọ̀ torí tó bá yẹ ṣùgbọ́n dọ̀ ìyàwó wọn gbé lọ ta ló wá gbé táwọn ọmọ ogun ló gbé ni àbí ta ni wọn ní àwọn jàwárí àwọn ẹrúbìnrin fìràwọnà ni wọn gbé nítorí pé ibi tí odò gbé lọ ẹ̀yìnkùlé fìràwọnà ni sẹ́mi kó àwọn tó bá lọ́lá wọ́n máa fẹ́ kó dùn wọ́n máa sàn nítòsí ilé àwọn sẹ́mi kó Fíráúnà sọ pé wa ya qaumi alaysa li mulku Misr wa hadhihi al-anharu tajri min tẹ́bẹ̀ mi ni ọba yín nílẹ̀ misra tẹ́ẹ̀mọ́ pábẹ́ ẹsẹ̀ mi ní gbogbo àwọn odò yìí ti ń sàn ẹ̀yìn kulé rẹ̀ lódò yẹn ti ń sàn tọ́ báyìí wọ́n wá gbé àpótí wọn lọ gbé fún ìyàwó fìràhùn nínú ìwé tó àwọn ọmọ israẹli bíbélì láéláé ní táwọn ń sọ ń ní pé ọmọbìnrin tí ló gbé gbé lọ fún bàbá

ìpè wọn gbé kó lè bá àjọta fún wa ṣé àwọn wàá gbé kó lè jọta fún wa àbọ̀tà náà wọn ò fẹ́ rí àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀tá ni wọn ò fẹ́ rí wọn ò fẹ́ kọ́ tọ́ sẹ́ni ṣé wọn gbé kó lè bá àjẹ́ ìbànújẹ́ fún wọn ṣé bí ìbànújẹ́ náà wọn ò fẹ́ sọ àwọn olùmọ̀ wa sọ pé èyí tí wọ́n tún sọ tó súnmọ́ òun náà ni pé láàmù yẹn láàmù làákìbà láàmù làákìbà ìtumọ̀ rẹ̀ wọ́n e. wá wọ́n gbé láì mọ̀ pọ̀ gan-an ẹni pilẹ̀ ìbànújẹ́ fún wa tó ìbò ti ṣe ṣẹlẹ̀ nu torí pọ̀ tà Fìràwọn náà nìyẹn ẹ̀gbọ́n tọ́lọ̀ tó sọ nù tọ́ha yà ọ̀kúndùhù àdúwòlì wà àdúwòlà ọ̀tá mi àtọ̀tá rẹ̀ ni ó gbé tó báyìí ẹni wọ́n gbé anabi Musa wọ́n gbé odinu lé ọlọ́ni inna Fìràwọn wà hàmánà wà jùnú dàhùmá kánú khati'in dájúdájú firaun àti mínísítà rẹ̀ hamana mínísítà abu wọn ló ná kópa púpọ̀ nínú bí firaun náà ti yàtọ̀ yá àti gbogbo àwọn ọmọ ogun wọn ọlọ́run lálá ti ṣe ni wọn o nípa pípa tán pa àwọn ọmọ èèyàn ọmọ tí wọn wá nìyẹn wá dúró ọmọ tí ti pa nítorí tiẹ̀ aláṣìṣe ni wọn ṣé pípa náà lọ yẹ kó ọmọ pa wọn musa tó yẹ kẹ gbọ́rọ̀ sílẹ̀ nu kẹ sórí musa tó yẹ kẹ tẹ̀lé kẹ wàlìjẹ́nà aláṣìṣe ni wọn ayé lọ́ranjú mọ́ wọn kankan kan nígbà tí wọ́n gbé ọmọ dọ́dọ̀ ìyàwó fìràhùn wọ́n ní ní kíá tí wọ́n ṣí àpótí báyìí ìmọ̀lẹ̀ jíjà ànábì ọlọ́run tó ń hàn lójú ànábì Musa sí ìyàwó fìràhùn ó sì mú kí inú ìyàwó fìràhùn ó dùn ó sì rí títí dé sàlẹ̀ ọkàn rẹ̀ pò nífẹ̀ẹ́ rẹ̀ kọjá sísọ. báyìí lọ́kàn rẹ̀ ṣe fama tọ́ títí rọ̀ ọ́nà yọ lójijì bí ó ṣe yọ tọ́ ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní báyàwó ó ń bá gbà kòtí kí ló wà àkótí ń kí ló a àkótí ń ẹ sá ṣe sùúrù ẹ jókòó ná ẹ ṣe sùúrù ni ọba fa yọ ẹ wá وقالت امرأة فرعون قرة عين لي ولك ìyàwó fìràwọn ni rárá o ẹ má pa o ètùtù ojú ni sí èmi àti ẹ̀yin ètùtù ojú ni ọmọ yìí jẹ́ sẹ́mi àtẹ̀yin ah fìràwọn wa ni ó lè jẹ́ ètùtù ojú fún ọ o kìí ṣe ìtutù ojú fóun o lẹ́tọ̀kọ̀tọ̀lù ó ní ẹ má pa á kọ̀yẹ́ kóbìnrin ọmọ kúnú kọlọ́mọ́sá àwọn ìyàwó wa ń dọ́ndú àwọn dọ́ndú united tọ́yẹ kọ́ sọ̀rọ̀ tí ò ní sọ̀rọ̀ kìí ṣe kọ́ ọmọ abú ebu o ètò kọ́ ọmọ abú ebu kọ́ wá fúnjà aládùúgbò kọ́ ọmọ abú ebu kọ́ lẹ́jọ́ nínú abí owó torí wọ́n ti ní ọlọ́mọ ti wá lágọ̀ọ́ àlọ́ ọ̀rọ̀ tó sàǹfààní ọ̀rọ̀ tó wúlò torí pé ńgbà mi tẹ́ ẹ bá sọ ìjàmbó ṣèyàn gbé ẹ̀rí pé obìnrin yìí ọlọ́wọ́n bá fún un lákin tó ń ti bí fúra ọ̀nà ti burú tó onílàtàkùtùlù torí pé èdè lè má tètè yéèyàn bẹ́ẹ̀ bá ń pa bẹ́ẹ̀ bá ń pòwe kìí ṣe gbogbo èèyàn ní òye ẹ ìtutù ojú ni fẹ́mi àtiwọ́ kí lójú ti ń tutù ọmọdàmí ojú ni àbí òye ó lè má yé àmọ́ngbà ni ìyá ìwà sojú abẹ́ǹkù ó ní láti kùtùlù ẹ má pa very good very good torí àìsàn ọbẹ̀ ká kú bẹ̀. àṣà ẹ̀yẹ̀mfààná tóró ṣeéṣe kọ́ ọmọ yìí kó wúlò fún wa o ó ṣeéṣe kọ́ yìí ó wúlò fún wa o tọ́ ó ní ó lè wúlò fún ọ àmì mi o mi <laughs> I don't I don't think. <laughs> àwọn olùmọ̀sí sọ wípé ẹnu náà ní kóbá ni wọn lọ́rọ̀ tí fẹ́ràn àwọn náà sọ pé ó lè wúlò fún ọ o wọn ló sì sẹ́bẹ̀ ẹnu ní kóbá ni ẹ pé yorùbá sọ ní tiwọn wọn lẹ́nu nìfà wà abẹ́ ẹ̀kọ́ eléyìí fi hàn pé ẹnu náà là kóbá wà ẹnu ní kóbá ni ṣe ń sọ dáadáa àṣàdúrà lòún ṣe ọlọ́run sì gbà á ètùtù ojú ni fẹ́mi àtiwọ́ ẹ má pa ó ṣeé ṣe kó ṣe wá láǹfààní ó ṣeé ṣe kó ṣe wá láǹfààní àwọn nàtàkìdọ̀hù wàlẹ́dà àbí ká mú lọ́mọ eléyìí lọ bá fìrà ọ̀nà lọ́pọ̀lọ́ mu gbogbo ń tọ́sọ̀ nǹkan bá lọ́pọ̀lọ́ mu ẹ ká mú lọ́mọ àkúkú bímọ fìrà ọ̀nà bó ṣe burú tó nǹkan bímọ ó sì ń pera rẹ̀ lọ́lọ̀ àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ọkẹ ẹnìkan á ní ọ ẹni tó fi hàn kọlọ náà nìyẹn ṣe náà lámúyẹlẹ ìdúró lámúyẹwò là ṣe ni èsè bẹ́ẹ̀ o <laughs> ẹ mọ̀ pé fìrà ọ̀nà ọ̀daràn bíbí wọn bí ọ̀daràn ọ̀daràn náà sì yẹ kó ní oṣù kínní kó bí ọ̀daràn mi ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa lámúyẹlẹ wà lámúyẹwò là ẹnìkan ò bí ọ̀nà òsì bí ma akramakumullah fìrà ọ̀nà gba àìdí àyíwọlé o ọgbà àìdí àyíwọlé nígbà tó gba ìdí àwọlé pé ok a lè mú lọ́mọ hmm, kò burú ká mú lọ́mọ. wahum la yash'urun fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ọmọ ọmọ tá a wí náà nìyẹn ọmọ tá a wí náà nìyẹn máa gbà inú ilé yín ó ti dàgbà oúnjẹ yín ni dàgbà ọmọ ọba nkálukú ọmọ àpè ẹ̀gbọ́n tọlọ tún sọnù Suratu Qaha ó ha wọlé tó sinà ala ayni torí kí ìtọ́jú rẹ kó lè bá a sojú èmi wọn máa ẹ lábẹ́ pé mi mò ń tún mójútó ọ pé ẹ tó ẹ tún fi kún subhanallah akramakumullah ọ̀rọ̀ yìí ga pọ̀ wọ́n ní ìyá anabi musa aleyhi salam ẹ pé gbogbo ti ń yìí ń ìyá ti káyè òkè ìyá ti òkè ọlọ́ni wa asbaha fuadu ummi musa fàrígà ọkàn ìyá anabi musa ti wá gbófo kò rí nǹkan mi rò mọ́ ju ti musa lọ kò rí nǹkan mi rò mọ́ láyé yìí ju ti musa lọ à ó tóbi ó ju bẹ́ẹ̀ lọ nǹkan lọ tóbi di ibihi ọbẹ̀ lè sọ fáwọn yẹn pé èmi mọ lọ́mọ tí wọ́n ní wọ́n gbé ń jò ní o èmi lọ mọ sọ́mọ kẹ́sínú odò sẹ́nìkan ọba ń rí ọbẹ̀ lè sọ wàláhì ọmọ lọ́dọ̀ ìyá ó jù bẹ́ẹ̀ lọ ọfẹ lè sọ jáde lawla an rabatna ala qalbiha ọlọ́nìtẹ́ bá ti pa amọ́kan rẹ̀ dúró ọba tó àṣírí ara rẹ̀ litakuna minal mu'minin afẹ́kọ́jọ́ kan náà àtọ́ gbọ́lọ́ǹgbọ́ tó rà dín ọlọ́run tó kò ní yẹ ọlọ́run á pé ìgbàgbọ́ rẹ̀ ó délẹ̀ pé alọ́lọ́run ọ̀la òun náà sì gbàgbọ́ pọ́lọ́run ọ̀la tọ́ وقالت لأخته قصي أو أصفان تي النبي موسى أني máa bá mi fojú wò ó máa bá mi fi ojú máa bá mi fẹsẹ̀ tọpasẹ̀ rẹ̀ káfí máa fi tí ọba já sí. fabasurat bihi an junubin báyìí ìlànà tí anabi musa lórí àpótí tó gbé musa sí lọ́ọ̀ọ́kán wa hum la yash'urun àwọn ò fura pé ń wọ àwọn torí pé náà ń ṣe bí ìgbà tí nǹkan míì ló ń wá ni ń sì fojú kan wo ibi tí àbúrò òun tọrọ rẹ̀ ń já sí lọ. tọ́ báyìí wọn á sí ni wá ta ni ó tọ́jú ọmọ torí Fìràwọ́nà ti gbà pé wọ́n sọ̀dọ̀ ọmọ báyìí ìyàwó Fìràwọ́nà náà ti fúnjà ọlọ́mọ ọmọ wa ọlọ́mọ bùnmi báyìí àwọn ẹrúbìnrin tó wá wà láàfin fìràwùn wọn wá gbé ọmọ yìí jáde ọdọjà wọn wá ń fi lọ gbogbo obìnrin ẹ wá bá ní dán wò bóyá o lè gbọ́ yín kálukú bá ń fọmú jáde wọn ń dán wò tani ò wù tani ò ní wù láti bá wọn rè é ọmọ ọba wọn wá sọ pé wọn ló fún lọ́yàn tiẹ̀ dire nìyẹn gẹ́gẹ́ bí o kọ àdúgbò kan àbẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ so nítorí di eléyìí báyìí kálukú à ah, ọ wá gbà ọ wá gbà gbogbo ẹni tó ń sẹ̀bí ma tó mi ń bẹ lọ́yàn rẹ̀ ọ wá gbà wọn bá ti gbọ́ mu sí wa ọkàn gbẹnu sọ̀ni yọkàn gbẹnu sọ̀ni ọlọ́ọ̀ni kò sàdédé jẹ́bẹ̀ o wa harramna alayhi al-maradi'a min qabl àwa la sílé wọ̀ fún asílé wọ̀ fún pé kò gbọ́dọ̀ gbọ́ ọyàn obìnrin kóbìnrin yàtọ̀ sí rẹ̀ ọgbọ́dọ̀ mọyìn obìnrin kóbìnrin a sì tún ní jó kú tọrọlọ náà ní pààyàn bí èèyàn bá jẹun Ọlọ́run ò sì ní jó kú oníkálukú wa ń gbọ́ mu wa wọ́n ń gbìyànjú rẹ̀ tọ́ báyìí àǹtí ànábì Musa tó ń wá yọjú láàrin ìjà náà ọlọ́ni ẹ̀ tẹ́m ṣe ọ̀tọ́ka fatakulu hal ala man yaqfulu àǹtí rẹ̀ bá yọjú ló bá ní ẹ jẹ́ kí n tọ́ka sí ẹnìkan fún yín tó lè bá yín rì sẹ́mi àpọ̀ yẹ káwọn náà fura gbogbo òlu wọn fọmú dánwò kọ̀ gbá táwọn alẹ́ni náà tí èso ń ló bí tó gbé pamọ́ àmọ́ lọ́hùn jẹ́ wọn ò rò débẹ̀ ẹ jẹ́ kí n fi ẹnìkan hàn yín tí ọba yín rè بين náà سورة القصص، فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم، وهم له lakum wa kí n tọ́ka sáwọn ará ilé kan fún yín tí wọ́n bá yín rè tí ó sì gbọ́ mú wa kódà wọ́n tún bá yín tọ́jú rẹ̀ dáadáa à ah, ṣé kò yẹ kó tún mú fura dání wọ́n ní nítorí pé ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ọmọ ọba lélẹ́yìí wọ́n bá yín tọ́jú rẹ̀ dáadáa ọmọ ni wọ́n bá yín tọ́jú rẹ̀ dáadáa báyìí ni wọ́n ti tẹ̀lé àbúrò àbí ẹ̀gbọ́n anabi musa aleyhi salam wọ́n tẹ̀lé òdìlé faraja'naka ila ummika kay taqarra 'aynuha wala tahzan báyìí la ṣe dá wọn musa padà sọ́dọ̀ ìyá rẹ̀ o kọ́kàn rẹ̀ ó lè bá a balẹ̀ kí ìbànújẹ́ ọmọ bàjẹ́ tiẹ̀ wọ́n nígbà wọn délé bí anabi musa aleyhi salam. bó ti ṣe na ọmú sọ́ma lọ́mọ hàn pọ́nkán ọ̀hàn ọmú pọ́nkán ni mú ọ̀dà kẹ̀kún ó sì fà mọ́ ìyá ìyá náà fà mọ́ àmọ̀kú oríire eléyìí o ẹ bá wa dá àfin lọ́hùn torí wọ́n ti ní gbogbo obìnrin tó bá fi lè gbọ́ yan rẹ̀ ká máa mú àfin ni ọ̀ máa tí ẹ ti dáa nu ìyá bá ní rárá o. ẹdí máa gbé bì ẹmẹdì máa lọ gbá àfin ẹmẹdì máa lọ gbá àfin ẹ fi sílẹ̀ sọ́dọ̀ mi ń bì kí n máa bá yín tọ́jú ẹ̀ bí ìyá wa láàfin bá fẹ́ rí lẹ́ẹ̀kan láàrin ẹnu máa lọ gbé báwọn ni ìdí tí n ò sì ní fi bá yín gbá àfin lọ́hùn báwo ló ṣe wù èmi náà tó pé kí n máa gbá àfin lọ́hùn nínú ìgbádùn nínú ọlá àmọ́ mo lọ́kọ mo sì láwọn ọmọ tí mò ń tọ́jú irú ọmọ ọba yìí náà ó nà bá ń bẹ láàrin wọn so ìfìlẹ̀ máa mójútó kọ ìmọ̀ máa mójútó àwọn ọmọ mi yòókù ọ̀dọ̀ àbábá jẹ́ bẹ́ẹ̀ àgbà fún yín bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ń tẹ̀m̀pù káta gbogbo nǹkan èlò gbogbo àmọ́ yọ ọmọ àdọ́dọ̀ yín lásìkò ẹ sì má kúrú ẹnu o sẹ́fà ń bùkátà kẹ̀kẹ́ sọ ọmọ bá ní o nǹkan sọ ọmọ bá o bẹ́ẹ̀ ni àti gbọ́ <laughs> so báyìí ló di pé ìyá rẹ̀ náà nìyí òun ló ń rí ọmọ rẹ̀ tó tún gbowó oríire tí ń rí ma rẹ̀ subhanallah ó tún jayé ọmọ ọlọ́ni faradadnahu ila ummih inú suratul qasas adapadà sọ́dọ̀ ya rẹ̀ kay taqarra aynuha torí kojú rẹ̀ ó lè bá a jẹ́ pé ìtutù bá ojú rẹ̀ wala tahzan kí bànújẹ́ ọmọ bá a jẹ́ tiẹ̀ wali ta'lama anna wa'dallahi haqq kíyà yóò lè bá a mọ̀ kó dodo làdéhùn ọlọ́run ṣé bọ́lọ́run sọ pé àdàpadà fún a sì tún ṣe lọ́kàn nínú àwọn àránṣẹ́ ọlọ́run òyìn eyín náà ń bọ̀ walakinna aktharuhum la ya'lamun ṣùgbọ́n àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn ò mà àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn ò mà so báyìí anabi wa musa aleyhi salam bọ́lá ń ṣe dá padà sọ́dọ̀ ìyá rẹ̀ nu ìyá rẹ̀ ò kúkú lọ gbá àfin ṣùgbọ́n gbogbo ọlá gbogbo ògbádùn àfin ni wọ́n ń bá ń bì báyìí torí pé lérò tí wọ́n ń bá wọn tọ́jú ọmọ ọba ìgbà tí wọ́n tọ́jú Musa débì kan tó di pé wọ́n gbọ́ ọmú lẹ́nu rẹ̀ ọmọ padà sáàfin lọ́dọ̀ bàbá rẹ̀ tó rò pọ̀ ní bàbá rẹ̀ lọ́dọ̀ ìyá tó sọ́dọ̀ mà ànábì Musa náà dẹni tí ń bá wọn gbà fún lẹ́ni tó sì mọ̀ pé ìyá òun nìyá òun ẹni tí òbí ni òbí ni ìyá tó bí òun nìyá òun òun náà dá àmọ́ dáadáa ṣùgbọ́n ọ̀dọ̀ wọn ò sí lọ ọ̀dọ̀ wọn ò sí lọ àfi tí wọ́n bá yọ lọ lédè kúkúrú fìràwọn náà wá jókòó njọ kan gbàtọ́ jókòó wọn bá nàbì musa ṣeré ọlọ́màká ìbá àjọkùnrin ìbá àjọbìnrin kò ní kankan musa tó sọdọ ọmọ yìí náà òun náà wá ń ṣe bíi bàbá ń bá nàbì musa ṣeré bá nàbì musa ṣe náwó lọ síbi irùngbọ̀n rẹ̀ nù ọba fa irùngbọ̀n rẹ̀ ọwọ́ á dùn sẹ́mi kẹ́nìkan ọ̀daràn rí. Eh, torí pé tó bá ti pè yàn lálágbẹ̀rù gbarí ó tó bẹ̀ tó mọ́wọ́ lọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni àwọn ìyàwó rú wọn ò lè bá wọn ṣe déédéé bíi pé ọmọ afarun gbọ́n rẹ̀ àfi kọ́ ọmọ fọwọ́ ra àmọ́ kọ́ ọ̀fà ọ̀tẹ̀ Musa wa fa irun gbọ̀n fìrà ọ̀nà ọ wa dùn àní ọmọ tá ń sọ ní o mi gbọ́dọ̀ mistake irú nǹkan ọmọ yìí lọ́mọ yìí ọmọ yìí ọmọ olójú kónkó yìí. tọ́ba ni ó kéé kò sí wàhálà lọ mú ògùn náà wá lọ mú ẹ̀yìn wá. torí pé ìyàwó fìràwọn lọ́gbà wájú gbẹ̀yìn ó ní ọmọdé ní sè é ah, ọmọdé ò lè mọ pé ruyin tọba tọba ọmọdé ni kẹ́ẹ́ bí n ń sọ ẹ lọ mẹ́yìn wá ẹ sì lọ náà wá ẹ lọ wọ́n mẹ́yìn wọ́n mọ́gùn náà wa sẹ́wọ̀n tí Musa bá gbọ́n gẹgẹ bí fúra ṣe lérò kí ni ó mú ni ó mú tí ó bá gbọ́n gẹgẹ bí ìyàwó rẹ̀ ti sọ kí ni ó mú èwo lọ́pọ́n jù máa àbí òye so lérò ọmọdé tí ọ̀gbọ́n yóò rò pé òní ó dùn ju lọ náà máa o so bẹ́ẹ̀bi Imam Ibn Kathir ọlọ́fẹ́ mú ẹ̀yìn àlékà gba ọwọ́ rẹ̀ sídìí ògùn náà ni. ókè tó bá mu ṣé mímú rẹ̀ tó fìràwọn òfin sọ́wọ́ o òun náà kó sínú abọ́ ni o mo rò pé yé <laughs> so anabi Musa wa mú ògùn náà so láti fi hàn pé kò gbọ́n náà ni ọlọ́run darí rẹ̀ ọkàn sọ sẹ́nu ni sẹ́nu pé gbogbo nǹkan ti jẹ ni lọ́dọ̀ ọmọ gbogbo náà ṣe mọ́lẹ́ nínú tó tu dànù àtijọ́ náà lahàn rẹ̀ ti lé ní kókó ti wà lórí ahọ́n rẹ̀ lóbi jẹ́ pé tànàbí Musa bá fẹ́ sọ̀rọ̀ yóò máa kí lòlò wọn ò bí pẹ̀lú kíkí lòlò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nu tó fi dá kí lòlò. sọ ẹ wá wo hikima Ọlọ́run torí pé ẹni tọ́lọ́run ọba ọba pa kò ní kú Ọlọ́run wàá ṣe sábàbí tí òfin ní kú inú sábàbí tí òfin ní kú náà ló fi mú ògùn náà wà ilá ẹ̀yìn ni ọba mú gẹ́gẹ́ bí ọmọdé lẹ́bù akramakumullah anabi musa ń dàgbà ń dàgbà nínú ààfin fìràwọn náà ń sọ òun òsùnmọ̀pẹ́ nìkan ń sọ akramakumullah òun sá ń sẹ̀mí òun náà mọ́ra rẹ̀ jọ ọmọọba lọ ọmọọba ọmọọba sẹ́wọ̀n kọ́ ọmọọba ọmọọba àwọn ènìyàn tún lè máa sọ pé ọba lọ́la ọba lọ́la àbí òye wa ọmọ ọba tún kéré sọba lọ́la fa bàbá ọmọ òpin sẹ́ pa mí gbàtẹ́ sọba lọ́la tí bàbá mi fi bínú pọ́ ọmọ rẹ̀ pé kó o tó jọba lọ́la mi ni wọ́n sọba gbọ́dọ̀ pé yé anabi musa aleyhi salam ọwọ́ adagba ọlọ́ni walamma balaga ashuddahu wastawa ataynahu hukman wa ilma nígbà tí anabi musa dàgbà débi téèyàn á dàgbà gbadé àwọn àfọ̀n ní tafsir wọn ló ti pógójì ọdún atayinahu hukman wa ilma asila nabi atunse ni rasul asila nabi atunse ni rasul kèése ní ìsìn lọ́dọ̀ ànábì o àmọ́ sọ pé ìgbà musa dàgbà eléyìí ṣẹlẹ̀ wa kadhalika najzil muhsinin báyìí la máa sa àwọn ẹni rè lẹ́sàn ẹni rè la anabi musa anabi musa ẹsẹ ẹni bú ìwà ńkọ́ ọjà mójútó wà rẹ ìwà náà lè bá àjẹ ẹni rè anabi musa wà wà lórí báyìí wa dakhala al-madinata ala hini ghaflatin min ahliha musa wà yọwọlù dẹ́mọ̀kọ́ ọmọ ọba ọ yọwọlù kò jẹ́ kẹ́nìkan dùn mọ́ àwọn afọ́ntẹ́sẹ̀ rẹ̀. wọ́n ní ọ̀sán lọ́wọ́ lù àwọn kan ní rárá láàrin àsìkò magreth sí ìṣáì bí àsìkò yùn ńlọ́yọ́ wọlụ? ìgbà tí Musa wá wọ̀lú fawajada fiha rajulayni yaqtatilan ọba bá àwọn èèyàn méjì kan tí wọ́n ń jà ọba àwọn èèyàn méjì kan tí wọ́n ń jà hadha eléyìí jọkàn nínú àwọn èèyàn rẹ̀ ọjọ́ ọmọ Ísírẹ́lì ẹnìkejì tájọ́ ń jà ọjọ́ kan nínú àwọn ọ̀tá rẹ̀ ọ̀kan nínú àwọn èèyàn Fíráùn táwọn pé Musa ò tí ì dára rẹ̀ mọ̀ fa òun ò tí ì dára rẹ̀ mọ̀ pé bọ́yá ẹ àwọn kan ní Fíráúnà level àwọn kan ní Bànú Israẹla level Ọlọ́run ní fún wa ń ròyìn ní ìtòsà tẹ̀lẹ̀ nù Ànábì Musa alayhi salam gbàtọ́ bá wọn báà. فاستغاثه الذي من شيعته على الذي من عدوه eléyìí tọjọ kan nínú àwọn jama rẹ̀ banu israẹla ó tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ musa lórí èèyàn firaona gbà mí lọ́wọ́ eléyìí là mí ràn mí lọ́wọ́ lórí ẹ̀ anabi musa aleyhi salam kí sẹyàmẹyà ẹni tó tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ ràn lọ́wọ́ tọ fawakazahu musa faqada alayhi nabi musa bá tì ó ti ẹni tí wọn ní kí wọn ràn àwọn lọlé lórí ọba tì sọwọ lásán ló fi tì ní bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àfọǹtẹfìrì sọ àwọn kan sọ pé pọpá kan bẹ lọ́wọ́ rẹ̀ ló fi tì ṣùṣùbù tó ń wọ ṣùbù lọ bá kú ẹni ọjọ́ kú rẹ̀ ti pé ọlọ́run dákun là wà mà sọ wa mọ̀jà lérí sí dípò pa àbàjá torí yorùbá lẹ́bù ẹ̀yin ti yín ọ̀rọ̀ ní ti tọrọ ẹ sọ pé pààyàn ó ń pọ̀ yorùbá lẹ́bù ni abákùnrin làwọn bíi kókúkọ́kú wọ́n sì máa pòwe rọ́ wọ́n ní báwọn ń jà bíi tíkákúkọ́ ọ̀rọ̀ sì ní ti tọrọ wọ́n lò kù bí ẹnìkan nù. ṣe ń sọ fẹ́ nìkan pé ọ̀rọ̀ ẹ̀ ń pọ̀ ọ́ ó ń tì afẹjọ́ sùn pé ó lóun ọ̀pọ̀ ó ní ń sọ pé ń pa àmọ́ mo ní ọ̀rọ̀ yìí lè lakú lọ. Ah, ah. <laughs> èwo wá èwo nínú méjèèjì ìgbà tó lọ ni. torí de eléyìí ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ sọ ká sì máa sọ torí pẹ́ lómi nìsín ọjọ́ kú rẹ̀ ti pé ọkọ̀rọ̀ afọ́ lọ mú ni lọ́ba túbú tàlá lọ́pa ìwọ ni okùnkẹ́ wa bẹ́ẹ̀ sì wá sáyàn rẹ̀ káwọn ó sì máa múra bá a ti pọ́ torí wọ́n ti pààyàn nu láyé rẹ̀ eléyìí túmọ̀ sí pé anabi musa aleyhi sẹlẹm ṣé títí yàn lásán máa pààyàn ni àló ti ṣe déédéé kó ń tì ó kù. liyaqdi allahu amran kana maf'ula nǹkan kan bẹ tó lọ́n ti kọ́ pé yóò ṣẹlẹ̀ kó lè bá a ṣẹlẹ̀ èdè nù nígbà tí anabi wa musa aleyhi salam tó ti tó ṣubú tó musa kò tí da anabi o ilé firawuna náà ló sì wá o ṣùgbọ́n lọ́wọ́ bá ti fi imáni sí la láti bẹ̀rẹ̀ ẹgbọ́n tó sọ qala hadha min amali shaytan innahu aduwwun mudillun mubin oníṣẹ́ àṣetọ́ni lélẹ́yìí o iṣẹ́ àṣetọ́ni lélẹ́yìí ń gbèrò pé wọ́n fẹ́ pa iṣẹ́ àṣetọ́ni lélẹ́yìí ọ̀tá ni ṣetọ́ni àti sinmi lọ́nà tó sì hàn ní. ilé iná ń bẹnu sábàbí tánàbí sallallahu alaihi wasallam sí ni ẹ gbọ́dọ̀ yọ nǹkan ìjà sọ́mọ ẹ̀yà yín o ẹ gbọ́dọ̀ yọ ọbẹ̀ síyàn o ẹ gbọ́dọ̀ yàdá síyàn o ambọ̀sibọ́sí pọ́lọ̀ yọ ọbẹ̀ síyàn o àbí rọ́kẹ́tì tí ṣetọ́ni ọmọ bá gbádùn lọ́wọ́ rẹ̀ yẹ́sì wọ́n lọ mọ́ ọbẹ̀ lọ́wọ́ ìwọ ògùn yàn àmọ́ ṣètọ́ni ti yọ ọbẹ̀ kó lọ́wọ́ rẹ ó ti fi gún yàn ó ti dá padà sí ọ lọ láàrin ìṣẹ́jú àyà ó ti ta àmọ́ lọ́wọ́ rẹ ìmọ̀ ti bá yàn à èdìrẹ́ o èmi kọ́ mo yin o wọ́n gbọ́ mú kí akẹ́ ìwọ kọ́ lóyìn ta ló gbé mọ́ jáde. anabi musa ní iṣẹ́ àṣetọ́ni lélẹ́yìí ọ̀tá ni o ṣe wàá mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò sojú ẹnìkan bí èè sojú ẹni tó ọ̀dà sọ̀yẹ kọ́kàn mú sọ balẹ̀ àbí ọ̀yẹ kọ́ balẹ̀ kò gbọ́dọ̀ balẹ̀ o nítorí pé ẹni tẹ́ ẹ̀ràn gangan fúnra ara rẹ̀ ó lè tún o ilé ayé ṣe rí láti jọ́ tọ́lọ́ ti dálé ayé o ẹ̀hẹ́n tẹ́yìn wọn máa sọ pé ẹni tá a ní kó kíni lẹ́yìn ọ̀fẹ́ ẹ̀gún sọ́wọ́ ẹ̀gún náà ní bẹ lọ́wọ́ kálukú tẹ́lẹ̀ náà ń bá sànú. ẹ̀rú bẹ̀rẹ̀ ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà fa asbaha fil madinati khaifan yatarqab musa bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù tìfura tìfura ó ń rìn tìfura tìfura ó ń ṣe tìfura tìfura káwọn èèyàn yọ ọmọdé kí wọ́n ti mà èèyàn mà ní kìí sadìẹ èèyàn ní kìí sadìẹ ẹni méjì mà ní jà lánàá wọ́n bá lẹ́nìkan fẹ́ là wọ́n ló ń tì bá màdí pókú táwa nírú àbàmì èèyàn náà àwọn èèyàn máa wádìí ẹ̀ ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà musa ó bẹ̀rẹ̀ sí ní ṣe tìfura tìfura. فإذا الذي استنصره بالأمس يستصرخه ẹni tó tọrọ kọrùn lọ lánàá musa tún jáde ta ó tún bọkùnrin yìí kan náà pàdé tí ń tó ń jà ó tún ké sí musa ràn mí lọ́wọ́ gbà mí gẹ́gẹ́ bó o ti ṣe gbà mí lánàá. <laughs> ọ̀ràn wa dé báyìí àná àrùn ọlọ àtàrà rẹ̀ pààyàn ìwọ yìí kan náà la tún bá kó tún jà lónìí ó tún ké sànàbì musa pé gbà mí qala lahu musa ànàbì musa sọ fún pé innaka laghawiyyun mubin dájúdájú èèyàn bútọ́ hàn ní wọ́kìnì agọ̀ burúkú èèyàn kéèyàn burúkú tọ́ hàn ní. Ah! lánàá ìjà òní náà ìjà musa ń rò lọ́kàn rẹ̀ tó o sì máa ń tọ́ ṣẹlẹ̀ lánàá kọ̀sọ́jáde o tó o <laughs> tó máa ń tọ́sẹ̀ la torí ní ti pẹ̀lú ètò pẹ̀lú ètò tó ń polú ẹ̀ sí ní ti tala túmọ̀ tá a fọ ọkàn tí ó kù ọlọ́mọ mà ṣe mí lápá yẹn torí ẹ̀ yàtọ̀ sí wọ o ti pààyàn kan rí ọ wá sọ pé sórí tó o bá jẹ́ ń bá yín dá sí ìjà tí ń bẹ́ ńlẹ̀ o wọn náà gbẹ́mí mi torí àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀ ti mú <laughs> ìyẹn ni pé wọ́n ti ń pààyàn kì í sóni a'udhu billah báyìí anabi musa bu àti èébú tó bu yín ó dùn ọkùnrin yẹn. falamma an arada an yabtisha billadhi huwa aduwwun lahuma ní ìgbà tí musa wá gbìyànjú láti dojúkọ ẹni tí ń bá jà tọ́jú èèyàn Fìràwọ̀nà yẹn kọfẹ́ ra mú. qala ya musa ṣé ọkùnrin àná tá a gbà á lẹ̀ lọ́sọ̀rọ̀ ni abẹ́ni tá a fẹ́ tá a fẹ́ tá a fẹ́ fọwọ́ bà lónìí. ó ní wọ́n Musa àtúrídù an taqtulani kama qatala nafsan bil ams. tó o fẹ́ pè mí náà bó ti pẹ́ nìkan lánàá ni. la ilaha ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n lẹ́ni tí Musa gbà lọ́sọ̀rọ̀ ẹni tó fẹ́ gbà lẹ̀ lọ sọ̀rọ̀ ẹni tí ẹni kò kìnyín lẹ́yìn sẹ́yìn ọmọ pẹ́gùn ní bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́mi kó ń lọ yẹ kó bo musa láti rí torí musa náà òun náà ló fẹ́ gbèjà lánàá tó fi pààyàn òun náà ló tún wá sọ pé ṣé ìwọ musa fẹ́ pa mí bó ṣe pẹ́ nìkan lánàá ni ooo àti òun lọ pààyàn lánàá sẹ́mi pé ẹnì kejì yẹn ti gbọ́ pé ooo wọ́n sì ń wá ìwọ ni òun bá túlẹ̀ wọ́n ní kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ wọ́n nígbà tí Musa ń bọ̀ pẹ̀lú bínú ṣe ń bí Musa náà nígbà tó ti gbàgbé tó náà ṣe lánàá ọwọ́ títí wọn ń bọ̀ ọwọ́ sí ọkùnrin tó fẹ́ gbèjà ń pò òun lọ́ fẹ́ mú sẹ́mi kó ti bu ó ti bu pé ìwọ ọ̀ fẹ́ jẹ́ ni èèyàn abú lọ fẹ́ jẹ́ so ìdínú tó fi wá jẹ́ pé òun fúnra ara rẹ̀ òun lọ wá pé ìwọ musa sọ fẹ́ pa mí ni gẹ́gẹ́ bó o ti ṣe pẹ nìkan lánàá sọ fẹ́ pa mí ni gẹ́gẹ́ bó o ti ṣe pẹ nìkan lánàá sọ èdè nù rìwáyà mi òun sọ yìí pé rárá arákùnrin tọjá kébóté òun lọ sọ̀rọ̀ òun lọ sọ pé sọ fẹ́ pa mí ni òun ló rò bẹ́ẹ̀ kọ mọ dájú àmọ́ dá alábàá ni ṣé èsì pé wọn lọ ń pààyàn kó o ṣe pẹ́ nìkan lánàá o tún fẹ́ pè mí náà àbí kó o ṣe pẹ́ nìkan lánàá o tún fẹ́ pè mí náà àbí à ṣé pé gbogbo òlu ti mà la ilaha illallah tọ́ eléyìí bá túlẹ̀ Musa náà bá túlẹ̀ rìwáyà méjì ńlọ wà ṣùgbọ́n ìtọ́ yanilẹ́nu jù ní kápẹ́ ni tí Musa fẹ́ gbà lẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ ó lọ́ yà lẹ́nu jù irú rẹ̀ sì rọrùn láyé ń bíi torí rẹ̀ ẹ sọ àánú sí o ọ̀pọ̀ àìmọye ẹni tẹ́ ń sànù òun náà ni ó tún padà bá tiyín jẹ́ torí ẹ̀ àwọn lárúbáwá àwọn lárúbáwá yìí sì especially àwọn lárúbáwá Saudiya wọ́n lòwe kan tó ti jẹ́ pé táwọn náà bá lò ó wúlò wọ́n lọ da ká gba àwọn èèyàn gbọ́ ṣùgbọ́n dáa jùlọ pé ká sọ́ra fún gbogbo èèyàn ọ̀dà pé ká gba àwọn èèyàn gbọ́ ṣùgbọ́n kankan bẹ tó dáa jùlọ pé ká sọ́ra fún àwọn èèyàn torí pé níta yìí lè ṣe lẹ́ẹ̀ma ẹ̀ máa ń dá lómi lè ṣe àti ṣe wá gbọ́ ẹni tí mo fẹ́ ràn lọ́wọ́ tí mo ti ràn lọ́wọ́ lánàá òun náà ló tún wá tú mi fún tí gbogbo òlu fi dá a fóun lọ́pàá yìí tọ́ báyìí ọ̀gbọ́dọ̀ bá wa lójijì torí kálukú náà ti délé ayé tó mẹ́ta ọmọ èèyàn wọ́n ní dáadáa rẹ̀ ní kẹjú kọ bá yín lójijì àìdáa rẹ̀ gbọ́dọ̀ bá yín lójijì torí pé àìdáa àwọn èèyàn máa ń pọ̀ ju dáadáa wọn lọ náà ni pàápàá èèyàn sí èèyàn àìdáa wọn máa ń pọ̀ ju dáadáa wọn lọ torí pé ìsẹ̀mí ìdíje ni wọ́n ń ṣe ìwọ ò ní jù mí èmi ò ní jù ọ́ ìsẹ̀mí táwọn èèyàn ń ṣe ìdínú táìdáa wọn fi máa ń pọ̀ ju dáadáa wọn lọ léèyàn sí èèyàn dáadáa téèyàn bá ṣe sí ọ ní kọ́ bọ́ lójijì àmọ́ kó ṣàìdá ó ṣe kínní kan kọ́ ọmọ kakùn torí ẹ̀ ausland kí lẹ́ẹ̀ rò pé yóò sì kí lẹ́ẹ̀ rò pé yóò sì. báyìí anábì wa Musa aleyhi salam ní ìgbà tí ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ báyìí àwọn agbẹ́fìlà ó dọ̀dọ̀ fìràwùnà fìràwùnà gbọ́ pé ṣẹlẹ̀ ní ẹni tó sọ̀rọ̀ tún dá dúró ó ní nítorí dùn ilà ntòkùnà jabbaran fil ard wa musa alágbẹ̀rùgbọ̀nrí lọ fẹ́ yà lókè pẹ̀ kọ́sá máa pààyàn wa ma turidu an takuna mina al-muslihin ọ̀fẹ́ jẹ́nire ọ̀fẹ́ jẹ́nire wáàzí tọ́sí yín tó bá ma fìràwọ́nà lẹ́ ń pè kí ni fìràwọ́nà náà ń ṣe tẹ̀mọ̀ kíkọ̀ yẹ káwọn náà sọ báwọn tó fìràwọ́nà lẹ́ ń pè ok wọ́n mí nìkan bàbá bá jẹ́ èèyàn وجاء رجل من أقصى المدينة يسعى أقني كمان ساريبو لا تياي تجنا ننولو قال يا موسى وانت في تقى أني وموسى إن الملأ يأتمرون بك ليقتلوك أني فرعون أتاوي يا وانت ديتي وقباو فاخرج إني لك من الناصحين jáde kó nù lóye o nàṣíà lèmi ṣe fún ọ mi ò gbé fìlà lásán o nàṣíà tọ́ sẹ́yìn lè jáde ńlò nítorí ẹ̀ kápẹ́ ti pààyàn ẹ̀yin ọ̀hún àmọ̀pá sì rí titun ẹnìkan wá bá yín kí wọ́n ti fẹ́ mú yín sẹ́kù olú abẹ́ nìkú ẹ sọ pọ́lọ̀ mẹ́sẹ̀yìn la pààyàn fa ẹ̀hẹ́n àmẹ́nitọ́já pààyàn yóò kú o torí tí ọba kú tó náà fi tipa làbá rẹ̀ wọ́n pa tutù anabi musa aleyhi salam ìgbà tó ń pààyàn ó tọrọ àforíjì ọlọ́run bá sì foríjì ìgbà tó ti wá gbọ́ nasiha yìí fa kharaja minha khaifan yataraqqab kò ṣe méní kò ṣe méjì kíákíá ló ti jáde kúrò nílùú fáwọn yẹn fáwọn tààkì ẹ̀ka náà ló ti jáde kúrò nínú ìlú ẹ̀rù ń bà tìfura tìfura lọ́rìn but musa ń bọ̀ lọ́n lọ musa jáde kúrò ní misra yẹn rí mísírà gan olójú ibi tó dé ọsà bẹ̀rẹ̀ sí ní lọ ọ bẹ̀rẹ̀ sí ní lọ ọ wá fi ọpẹ́ fọ́lọ́run ó ń bẹ Ọlọ́run ó ní qala rabbi najjini minal qawmi zalimin Ọlọ́run là mí lọ́dọ̀ àwọn alábòsí yìí o ìdí tó fi pè wọn lálábòsí ni pé wọ́n pa nípa àbòsí torí Musa kò dàníyàn pò ń fẹ́ pààyàn kò dàníyàn pò ń fẹ́ pààyàn ń sá ń lọ ń bẹ lọ́n pé kọ́lọ́n ọba ولما fún mànà walamma tawajjaha tilqa'a Madyan ọwọ́ amórílẹ̀ ọ̀nà Madyana ó mórílẹ̀ ọ̀nà Madyana ìlú àwọn ashabul aikati àwọn èèyàn anabi Shu'aib aleyhi salam àwọn èèyàn anabi Shu'aib yìí báyìí ọlọ́run ọba ti pa wọ́n run tipẹ́tipẹ́ kótó di pa anabi musa dé lọ́lọ́wọ́n bá ti pa wọ́n run ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa ó sì mú kílù yọ sẹ́kù ìgbà tí anabi musa ti ń lọ ó ní asa rabbi an yahdiyani sawa as-sabil wọ́n lọ́n kó fi mí mànà lọ sójú ọ̀nà tó tọ́ ọlọ́run sì fi mànà ó fi dé lu madian. ولما ورد ma'a Madiyana ما تدي dé ibi لا Madiyana وجد عليه mú من الناس alayhi ummatan minan nasi yasqun ọba àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ pé kálukú ń pọn mí fúnra wọn fáwọn ẹran wọn tí wọ́n ń sìn. wa wajada min dunihim imra'atayn ọwọ́ ara àwọn obìnrin méjì kan táwọn ta kété tí wọ́n dúró lọ́tọ̀ tẹ̀sùdáàní èkíní wọn wọ́n ń ya àwọn ẹran wọn sọ́tọ̀ kí wọ́n má lùpọ̀ mẹ́ra àwọn darandaran yòókù ọmọbìnrin ni wọn àwọn náà ń àwọn ń ya àwọn ẹran wọn sọ́tọ̀ jìnnà sáwọn ẹran àwọn darandaran yòókù kí wọ́n má bàa lùpọ̀ àwọn darandaran yòókù ń fáwọn ẹran tiwọn lómi mu àwọn ò tí ì lè fẹ́ràn wọn lómi mu wọ́n wá ń yà wọ́n nínú àwọn ẹran àwọn èèyàn yòókù. qala ma khatubukuma Musa lọ bá wọn ó ní kí ló ṣe yín èé ti rí ẹ̀yin ọ̀fẹ́ pami mu fáwọn ẹran yín ni. qalata àwọn méjèèjì dá lóhùn la nasqi hatta yusdira ar ò lè pami à rómi pọn fáwọn ẹran wa mu títí tí àwọn darandaran gbogbo tí wọn fi túká títí tí wọn fi túká tó ẹ mọ̀ kóbìnrin là wa a lè sá pọn gẹ́gẹ́ báwọn ọkùnrin ti ṣe lè ṣe ẹ sì lè bi wá pé tọ̀ ẹ̀yin ọlọ́kùnrin lè yín ni ah, obìnrin là wa àwọn méjì péré tọ́lọ̀ ń sọ pé wọ́n wà ń bẹ̀rù nínú ìwé àwọn alùpùpù àwọn sọ pé àwọn ọmọbìnrin méjì ni wọn ara rọ wọn náà obìnrin méjì lọ́lọ́run bá pè wọ́n. wọ́n ní bàbá wa àyèbá àmọ́ bẹ́ẹ̀ bá béèrè sẹ́yìn kan kàbí àgbàlagbà ni bàbá wa kò lè jẹ́ kó ní ọmọ adaran àwa tó ní náà ni àmọ́ bá adaran tó yọ wọ́n tó lè ran bàbá rẹ lọ tó ní kóbìnrin ni ọ kò lè dáko oṣù mọ́ ń jẹ́ jẹ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò lè dáko torí kóbìnrin ni àmọ́ mọ́ ń jẹ ọwọ ani kí baba arúgbó kùjọkùjọ máa lọ dáko wá ebi tí ọ̀pọ̀ lọkọ lẹ́tà sí àwọn àwọn wọ̀nyí nìyẹn wọ́n ran baba wọn lọ́wọ́ anabi musa alayhi salam fasaqā lahumā anabi musa ọba pami fún wa ọkọ àwọn ẹran wọn mu tọ báyìí àwọn ọmọbìnrin wọ́n mórí lélẹ̀ wọ́n mórí lélẹ̀ nígbà tí wọ́n délé ìgbé wọn tètè dé èyí ti rí tọ́ ya yín lónìí wọ́n bá ṣàlàyé báyìí lápàdé ọkùnrin kan àrírí òun lọ́ba wa pami táwa náà fi rómi pamú tá a sì tún pọn fáwọn ẹran wa tọ́ bàbá bá ní wọ́n lọ pè wá ṣùgbọ́n nígbà tí àwọn ọmọbìnrin yóò fi lọ anabi musa sọ̀rọ̀ kan ọkọ àwọn ọmọbìnrin yẹn létí kí ló anabi musa sọ anabi musa aleyhi salam nígbà táwọn ọmọbìnrin lọ ọlọ́ni thumma tawalla ila dhil ó mórílé ìdígi ẹlẹ́gùn kan tó níbòjì ọlọ́jókòó lábẹ́rẹ́ faqala rabbi inni lima anzalta ilayya min khayrin faqir ìwọ Ọlọ́run dájúdájú mo ní bùkátà sóore tó fi ránṣẹ́ sí mi o ìwọ Ọlọ́run mo ní bùkátà sóore tó fi ránṣẹ́ sí mi ìyẹn ni pé ìrànlọ́wọ́ tó mú mi ṣe fáwọn ọmọbìnrin yìí oore ni mo wá ní bùkátà sí oore yìí ìyẹn ni pé jí ó bí dáadáa fún mi mo rò pé yé wa eléyìí wọ́n tún sọ pé àdúrà kan tún nù bí yẹn ṣe tún máa ń ṣàdúrà kan nù pé wọ́n lọ oore tó o mú mi léṣe yìí jẹ́ kó bí oore fẹ́mi náà wọ́n wá láwọn obìnrin wọn fetí kọ́ ọ̀rọ̀ tó sọ torí rẹ̀ ńgbà wọn délé ni wọ́n ti sọ fún bàbá wọn bàbá wọn bá ní kí wọ́n lọ pè wá ìgbà tí wọ́n dé faja'atu ihdahuma ọ̀kan náà àwọn méjèèjì ló wá tamshi ala istihya ó rìn bọ́ tìtìjú tìtìjú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní bàbá wọn tó ń la anabi shuaib aleyhi salam àbí kìí sẹ anabi shuaib shuaib ló náà ń jẹ àbí kìí sẹ ẹsẹ shuaib ẹnìkan náà àwọn àbátan shuaib tó ti kú ni allahu alam àwọn kan sọ pé anabi shuaib nítorí pé mi rẹ̀ gún lẹ́yìn tó lọ ń pa àwọn èèyàn rẹ̀ run àwọn kan sọ pé kìí shuaib mi ni ẹni rẹ̀ ló náà anabi àwọn kan sọ pé kìí ṣe ṣùáìb ẹni rè ká ní ọ̀tàmá nàbì ṣùáìb àbí kọ̀tàmá èyí yòówù ó lè jẹ. tọ ọmọbìnrin yìí wá dé ó ń rìn tìtìjú tìtìjú ó wá ní bàbá mi wọ́n ní kí ló dé tí fi ń tijú wọ́n lásọ rẹ̀ tọ́ wọ̀ aṣọ yìí ó dàbí ìgbà tó ti gbó díẹ̀ ó dàbí ìgbà tó ti gbó díẹ̀ tọ́ èyí owó lè jẹ wọn alóbìnrin yìí wá sọ fún pé inna abi yad'uka liyajziyaka ajra ma saqayta lana bàbá mi ní kó wá o káwọn lè bá a sán lẹ́sàn-án omi tó pọn fún wa omi jọkà ìsẹ̀mí ò tí ì tàn tètè bá ti wá san lẹ́sàn-án tòní kó làwọn ó sì ṣe pọn mi lọ́la bàbá wa ní kó wá káwọn lè bá a sán lẹ́sàn-án omi tó pọn fún wa wọ́n ní kí ló dé tó fi ń ṣe gbogbo àlàyé yìí kó lè bá ti ròyìnròyìn kúrò lọ́kàn anabi musa ni nítorí pé tóbìnrin bá wá pè yàn ọ ṣàlàyé ẹnu ẹ o tí ọ náà bá sùn ọ sọ pé ṣàlàyé ni ọ sí kí ni mo fẹ́ tẹ̀lé ọ sí yàtọ̀ sí tó mi ìbàjẹ́ ń sàn nínú ẹ̀jẹ̀ rẹ pé a mo ti ń retí ẹ tẹ́lẹ̀ náà ó ní bàbá mi ní kọ́ wá káwọn olè bá sán lẹ́sàn omi tó pọn fún wa bẹ́ẹ̀ káwọn obìnrin wọn máa ṣe kọ́ lọ bàbá mi ní kẹ́ ẹ wá gbowó tẹ́tẹ́ ṣe bàbá mi ní kẹ́ ẹ wá sàlàyé fáwọn bó lẹ́sẹ̀ náwó táwọn kó fún yín hàn kẹsì pé dádì mi ní kọ́ wá dádì mi ní kọ́ wá lọ́ba dán lọ́ba di kó mú ọkọ́ nàka pé kíni òun ló ní kọ́ wá sòsọ́ ọmọ pé tó bá ti lóun ló ní kọ́ wá wọn náà tètè túlẹ̀ àmì lẹ́yìn nísìn bàbá mi ní kọ́ wá gbowó sẹ́tò ṣe fún wa tó bá ti fẹ́ di nǹkan mi ìwọ túlẹ̀ táwọn yẹn bá sì mọ tán lù ọ́ náà pé à báyìí báyìí lọ́rọ̀ jẹ́ ìsàdédé tẹ̀lé nítòsọ ní sọ bó ti tẹ̀lé nu o wọn wá ní ìgbà tí wọn wá dé ọ̀dọ̀ bàbá wọn falamma ja'ahu qassa alayhi al-qasas pàtó dọ̀dọ̀ bàbá wọn ó bóun ṣe jẹ́ lọ́dọ̀ fìràwọ́nà bí fìràwọ́nà ti ṣe ń wọ̀ nǹka qala la takhaf ó ní má bẹ̀rù o najawta min alqawmi adh-dhalimin ó ti bọ́ lọ́dọ̀ àwọn alábòsí ẹ rí i pé láti ju ayé fìràwọ́nà ní rọ fìràwọ́nà ti ń já nítorí pé sọ pé ana rabbukumul a'la òun lolúwa yín tọ́ga jù bó o lè so lè jóluwa wọn lágbọn abẹ́rẹ́ tó o lè jóluwa wọn náà níbi tí bàbá yìí náà wà bàbá yìí sì ló ti bọ́ lọ́dọ̀ àwọn alábòsí torí pé ìjọba fìràwọ́nà ńkọ́ kò débì sọ báyìí gbàtí bàbá yìí wá sọ báwọn ó lò ti bọ́ lọ́dọ̀ àwọn alábòsí nìsín qalat ihdahuma ọ̀kan nínú àwọn ọmọbìnrin méjèèjì ni ya abati sta'jir bàbá mi ẹ gbà lọ́mọ ọ̀dọ̀ inna khayra man ista'jarta al-qawiyyu al-amin torí ẹni tó yẹ kẹ́ gbà lọ́mọ ọ̀dọ̀ náà lálágbára tó ṣe fọkàn tán ẹ ti mọ̀ ti tẹ́lẹ̀ ni àǹtí kudi láti èsì pé ẹ ti mọ̀ ti tẹ́lẹ̀ mọ̀ pé oh, oh, tó sẹ́wọ̀n kí láyè sàn fẹ́ á á mo rò pé yé á yẹn ti yé hmm, ẹ ti mọ̀ ẹ́ ti tẹ́lẹ̀ ni ìyá ń pẹ́rù bọ̀dá yọ ọ̀yẹ́ kọ́ lọ akaramakumullah ọba ni wọ́n gbà wọ́n tún wá ń ròyìn ọlálágbára ni ó ṣe fọkàn tán bóòlù ẹsẹ̀ máa lálágbára bóòlù ẹsẹ̀ máa lẹ́ni tó ṣe fọkàn tán bẹ́ẹ̀ làwọn olùmọ̀ tafsiri sọ wọ́n ló bí léèrè wọ́n lọ́lá kọ̀kọ́ ìdí tó fi dá lágbára ó ní pé tí àwọn darandaran bá pọnmi tán lódò olúwa wọn máa ń yí àpáta giriwo kan bójú odò yìí títí tí wọn tún fi padà dé lọ́la táwọn bá ti wá yí àpáta bò wọn èèwọ tiwa mọ tiwọn àmúkù àwọn ẹran wọn tó bá wà ńlẹ̀ làwọn ẹran tiwa máa mu nítorí pé àwọ̀ lágbára tá a fi lè yí àpáta yẹn kúrò lójú odò ṣùgbọ́n lọ́jọ́ tá à ń sọ yìí àwọn darandaran wọ́n ti pami wọn wọ́n ti yí àpáta bójú omi Musa alayhi salam nìkan ló ti kó mbẹ Umar radiyallahu anhu àti Ibn Abbas àtàwọn sahaba wọ́n ní àpáta yẹn èèyàn mẹ́wàá ní ma yí anabi Musa nìkan ló yí subhanallah agbára àti egun torí rẹ̀ alágbára ni ẹni tó sì ṣe fọkàn ni ìdí tí mo fi mọ̀ pé ẹni tó ṣe fọkàn tán ni pé ńgbà tí ẹni kí n lọ pè wá iwájú rẹ̀ lèmi ń bọ̀ tẹ̀bẹ́ ẹni tí máa mú yàn lọ bìkan ní odò wájú ìwọ́ tẹ̀lé ni sisi wájú wájú ṣé bọ́ọ̀yì ọ tẹ̀lé tí bọ́ọ̀yì bá ní taqwa Allah bọ́ọ̀yì ọ̀yẹ́kọ́ tẹ̀lé o tọ́ba níbẹ̀rù ọlọ́run ó lòun lọ wájú anabi musa ni rárá wọ́n ní kò ibi tí àmàna wà nù ìwọ bọ́ sẹ́yìn kémi ọbọ wájú táǹbà tí wọn lọ gbogbo ibi tó yẹ ká yà sí máa sọkò sọ́nà bẹ̀ yàní pé má tún sọ̀rọ̀ la ilaha pé rẹ̀ ó ti dùn jù fún mi á kúrò. ó túmọ̀ sí pé ńgbà tó lọ jíṣẹ́ fún náà pé bàbá wa ni kò wá kò wá gbowó sẹ́tò ṣe fún wa ezeke dadi ni kẹ̀ẹ́dẹ̀ wá you know dadi ni kẹ̀ẹ́dẹ̀ you see wani kẹ̀ẹ́dẹ̀ wá gbà i don't know how to say mo pé yé <laughs> so bàbá wa ni kẹ̀ẹ́ wá gbowó sẹ́tẹ̀ ṣe lọ́ba tán. débi pé ó ní Musa aleyhi salam sọ pé tó bá yẹ ká yà síbi kan sọkò síbẹ̀ subhanallah wọn á ní kí ló burú ẹbí jùlọ báàbù lọ́wọ́ nsọ wá ọ kí ni ò burú bàbá náà ti nǹkan ló burú yẹn sí pé ìdí tí fi pé anabi Musa ṣe fọkàn wa Musa aleyhi bàbá yìí gbọ́ lẹ́ẹ̀kan náà ó sì gbà. qala inni uridu an unkihaka ihda ibnatayya hatayn sórí wa Musa owó ọ̀yà ni bàbá kọ́kọ́ ti síwájú mo fẹ́ fọ̀kan nínú àwọn ọmọbìnrin mi méjèèjì yìí fún ọ mo fẹ́ ọ̀kan nínú àwọn ọmọbìnrin mi méjèèjì yìí fún ọ ala an ta'jurani thamaniya hijaj lórí pé kó sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ mi fọ́dún mẹ́jọ fẹyìn atmamta ashran sọmìn ẹndik tọba wa lè dúró pọdún mẹ́wàá wọlọ wù ó wọlọ wù tọ wàmà orídùn an ashukọ alẹ ìmọ̀ fẹ́ la wàhálà bọ̀ ọlọ́run o satajuduni insha allahu min salihin bọ́lá wọn bá bá fẹ́ wàá rí i pé mo jọ́ kan nínú àwọn ẹni rẹ̀ qala dhalika bayni wa baynak ó ládéhùn ní láàrin èmi àti wọ́ o ayyama al-ajalaini qadayt fala udwana alayya èyí yòówù tí mo bá lò nínú ìgbà méjèèjì bọ́dún mẹ́jọ ni bọ́dún mẹ́wàá ni o ìní fẹ́ kẹ́ ṣàìdá sí mi o ìní fẹ́ kẹ́ ṣàìdá sí mi o wallahu ala ma naqulu wakil ọlọ́run ọba lẹ́lẹ́rìí lórí ní tà ń sọ o ọlọ́run la gbẹ́kẹ̀lé lórí ní tà sọ yìí o akramakumullah ó wà nínú àwọn ẹgbàá wa táwọn mi ò fẹsẹ̀ rinlẹ̀ bá Musa fira rẹ̀ ṣiṣẹ́ obìnrin rẹ̀ sọmọ ọ̀dọ̀ fọ́dún mẹ́jọ àbọ́dún mẹ́wàá lórí ìpowó ọ̀yà tí wọ́n máa gbà lóúnjẹ àti bí wọ́n ṣe sábẹ́ òun oúnjẹ àti bí wọ́n ṣe sábẹ́ rẹ̀ ni ló fi ra rẹ̀ ṣe ọmọ ọ̀dọ̀ fún yẹn ni pé kò lówó kan ti ń gbà ju pé wọ́n ń fún lóúnjẹ lọ ó sì níyàwó táwa náà lè ṣe bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ ọ̀ máa jẹun ìmáàmù Ahmad ó máa ṣiṣẹ́ ọ̀ jẹun jẹ máa ṣiṣẹ́ ọ̀ jẹun jẹ má ti fi ga oúnjẹ alẹ́ bẹ́ẹ̀ bá háyé èèyàn bẹ́ẹ̀ kò sí tó burú mbẹ bẹ́ẹ̀ bí àwọn ìyá tí ma bá wọn fabọ nílé olóúnjẹ tí ma bá wọn sáàbù oúnjẹ iṣẹ́ rẹ̀ kò dúkọ jẹun lọ kò sí tó burú mbẹ kò sí tó burú ọmọ ẹ̀kọ́ṣẹ́ náà tí ń bẹ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tọ́jà pé oúnjẹ lọ́jọ́ ọ̀gá rẹ̀ wọn ò ní fún lọ́kùn wọn ò ní fún kọ́bọ̀ sọ́gà ìyànjẹ ìyànjẹ kí wọn náà òjijì wọn ò tọ eléyìí túmọ̀ sí wípé tá a bá ti màyàn léèyàn dáadáa kò sí ní tó burúkú ẹ fọmọ fún tẹ bá ti màyàn léèyàn dáadáa kò sí ní tó burúkú ẹ fọmọ fún ó sì túmọ̀ sí pé lọ́dọ̀ tiwọn náà àwọn náà máa fi hàn wọ́n máa fọmọ lọ́kọ fọkùnrin láì jẹ́ kí wọ́n mọ bàbá rẹ̀ tọ́ni bàbá ànábì Musa ti bàbá yìí mà kọ́ mọ́ ta mọ̀ mọ́ Musa kò sẹ́ni tó mọ̀ mọ́ lọ́gbà tí rí i pé tọ̀ èèyàn dáadáa ni báwọn ọmọ òun ṣe wí lóòótọ́ ó sì fọmọ fún so eléyìí náà túmọ̀ sí pé kò sí tó burú mbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé láyè sin ayé gbẹgẹ́ díẹ̀ ayé gbẹgẹ́ díẹ̀ wọn kàn lè fọmọ fún yàn kó wọn má dá bàbá rẹ̀ mọ̀ tọ́tí pé kò ní kò sí kẹta fẹ́ fi bàbá rẹ̀ sẹ́nu kọ́ fẹ́ fẹ́yàwó bọ́tà nídìí bàbá rẹ̀ kí gbéyàwó lè bá àtọ́jọ́ àbí òye wa torí pé torí rẹ̀ bá ń hó sẹ́ lẹ́yìn ìgbà tó ti róbìn tán tó sọ kó o ṣe má tá a lábàá sọ̀rọ̀ tó ọlọ́mọdànù sálámà bá wí ẹ bá ní kọ́ ọmọ yín kí ni ṣe á àmọ́ ọlọ́mọ èèyàn gidi la fífọ́ ọmọ fún un sọ̀rọ̀ kẹ́yìn náà ọmọ sọ bẹ́ẹ̀ kódà sí bàbá rẹ ọjọ́ máa ta ẹ sọ pé àmọ́ ọlọ́mọ èèyàn gidi torí ẹ ti kónú ọkọ̀ eléyìí náà ọlọ́run ló lè gbà yín. sọ eléyìí túmọ̀ sí pé nísìn ẹ lè fi ti àwọn eléyìí sàpèjúwe kẹ́ sọ pé wọ́n fọmọ fún anabi musa àwọn ọmọ bàbá rẹ̀ tàwálà anabi musa nù yín wọn náà dà anabi musa sọ eléyìí jẹ́ báwọn lẹ́yìn náà akramakumullah bàbá yìí sọ pé ọ̀kan nù àwọn ọmọ mi méjèèjì yìí ta ni ó sẹ̀sà ṣé bàbá ni àbí Musa màá fi ọ̀kan nínú àwọn ọmọ mi méjèèjì yìí fún ọ ta ni ó sẹ̀sà ètò òfin fún un tẹni tí ó gbà ni abẹni tí ó fi fún yàn ẹran tí pé Musa kọ́ lọ́fẹ́fẹ́ o bàbá yìí lọ́mọ àmà fẹ́ fi fún tani ó sẹ̀sà ẹni tí ó fi fún yàn ni ọsẹ sà àyàfi tẹnba wa lélẹ yìí la fẹ́ fi fún ọ tó wà ní ah, ẹ dákun ẹ má bínú o kò sí ètí ọ̀dánu wọn o àbí òye àmọ́ bẹ́ẹ̀ bá bínú o eléyìí ló wè mí mo rò pé yé wa sọ eléyìí túmọ̀ sí pé kò sí ní tó burú kẹ́ ẹ fọmọ yín kẹ́ fi lọ́kọ ọmọ yín náà tẹ́ bá sì fi lọ́kọ tó bá délé ọkọ kó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kọ́ gbọ́rọ̀ sọ̀kọ́ lẹ́nu kí ẹ sọ pé ó débẹ̀ tó máa sọ pé tí o bá ti ti bàbá mi ta ni ọ̀fẹ́ rù rẹ̀ mo rò pé yé èyàn lọ́lé ọkọ lẹ́ẹ̀mejì ọkọ tiẹ̀ nìyẹn èsì tó máa tanra rẹ jẹ lórí rọ́ wọn náà tó bá sì rí pé kò wù ọ wọn ò lè jẹ fún obìnrin kan fún ọ tí wọn náà fi máa sọ yìí pé tí mo sọ pé mo fẹ́ fẹ́ yàwó bá ti sì pé mo sọ pé mo fẹ́ fẹ́ yàwó tó ṣùgbọ́n gbàtà nàbì Musa alayhi salam tó ń mọ̀ pé òun ní bùkátà sóbìnrin bàbá yìí náà sì mọ̀ pé àwọn ọmọ òun ní bùkátà sọkùnrin ah baba yìí gbọ́n pọ̀ bàbá yìí gbọ́n pọ̀ ẹ̀hìn tẹ́ bá ti tóbìnrin sọ̀rọ̀ ọkùnrin kan dáadáa jù ẹ̀yin bàbá tẹ̀ bímọ nínú ilé yín ọmọ yín kùnrin sá máa ń sọ ọmọ yín ọmọ yín bìnrin sá máa ń sọ̀rọ̀ ọkùnrin kan dáadáa gbogbo gbà ẹ máa ń sọ̀rọ̀ ọkùnrin kan dáadáa gbogbo gbà ẹ wàá pè ń jọkàn táwọn èèyàn bá sí mbẹ. ọmọkùnrin tó ọlọ́ọ̀fẹ́ fẹ́ hàn nítorí àwọn òbí rẹ̀ wàá yọjú sí mi ah, tani mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ a ah, bí wọ́n bá jẹ́ ọmọdé èmi ẹ̀ ṣe èmi ẹ̀ mi ẹ̀ a ah, bọ́mọbìnrin bá ti ń tẹnu mọ́rọ̀ èèyàn kan gbogbo ìgbà tí ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ó wù ọ́ ni èmi ò sì ní fẹ́ kọ́ fẹ́ ni tí ó wù ọ́ mo rò pé yé wa aha ẹ ẹ fẹ́ ti ọkọ sí mi lọ́rùn a ah, bí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ má tún sí fáìlì rẹ̀ má nu léyìí ẹ̀hẹ́n torí pé ọ̀sà dédé máa sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa àfi nítorí pé kíni torí pé bẹ́ẹ̀ náà sì ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ni àmọ́ ó lè má nífẹ̀ẹ́ rẹ̀ lọ sí ibi kọjọ́ kọ òun o sẹ̀yìn wọn á tètè overtake ẹ̀ níjọ́ ni ọmọ tó ọlọ́ọ̀fẹ́ fẹ́hùn ní ọ̀yọ́jú sí mi kó sì wá táwọn òbí rẹ̀ tó rẹ̀ ah báàmì wọn ò fi dọ́kan sọ fún yín ká ah, èyí tó ń jẹ lẹ́nu ojoojúmọ́ ńkọ́ sọ fún kọ́ arí mi mọ́ wà ń lé lọ́sẹ̀ yìí mo rò pé yé ha torí pé bàbá yìí gbọ́n pọ̀ ẹ rí pé olee lẹ rí ńjò lẹ dà mọ̀ tẹ́ ti fún káàdì wa ẹ ẹ ẹ gbà tí máa bá yín ẹni tó yẹ kẹ́ gbà tí wọ́n máa bá yín ṣiṣẹ́ ọ̀nà lẹ́ni tó lágbára tó ṣe fọkàn tán ó kọjá pé ètí ń yín òun ni bàbá fi fún un abẹ́ẹ̀ toró ló nífẹ̀ẹ́ rẹ̀ gidi eléyìí túmọ̀ sí pé tí ti yin ọkùnrin kan púpọ̀ ó náà tọkùnrin máa ń sọ pé à kọ́nà ọmọbìnrin kan wà kò sí ni bọ́bá wọ bọ́bá gbé báàgì yóò wúyàn bọ́bá wọ bàtà yóò wúyàn ó ń wò kú wò àmọ́ tó wò débẹ̀. náà sọ pé torí ẹ̀ báyìí wa Musa alayhi salam lọ́dọ̀ níyàwó lọ́dọ̀ níyàwó. tọ ọdún mélòó ló wá lò ṣé mẹ́jọ náà ló lò ní àbí mẹ́wàá àwọn sọ̀hábà bíi anabi wa muhammed léèrè wọn lé anabi sọ yìí pé ọdún mẹ́wàá ló anabi náà bíi malaika jibril malaika jibril sọ pé ètò pé ló lò ọdún kan nínú àwọn sọ pé ó tún lo ẹ má gbàgbé fara rọ padà sí so ìdí báyìí báwo la anabi musa ti wá da anabi anabi musa ti lóye ìgbà tó fẹ́ lò ní madian tí wàá dágbére fáànà rẹ̀ fóun lọ ànánà àwọn náà sọ dàbọ̀ musa ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ àtọmọ méjì kẹ́ bá àwọn fún tafsir ṣe sọ ó ń lọ. So pẹ̀lú ìyàwó rẹ̀ àtọmọ méjì wọ́n lọ láàrin ibi tí wọ́n ti bọ́ sí Misr lágbọn Sínà lálẹ́ tó mú tutù gidigidi òtútù yìí pọ̀ Musa sì ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ òkùnkùn òtútù mu. Musa tún wá sọnù. ibi títí wọn lọ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n wá rí iná lọ́ọ̀kan bàtà rí iná lọ́ọ̀kan sọ fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ omkoso umm ẹ̀dúró dèmí bí o ẹni ànàsúnàrọ̀ torí mo rí iná kan lọ́ọ̀kan o làálì àti kùnmínà bí kọ́bẹ̀rin tí mo bá lọ síbẹ̀ ó ṣeé ṣe kí n rẹ́ni sọ fún wa ibo ló yẹ ká mórí lé ká má bàa sọnù tán. àwùjọ tí wọ́n ti mí náírà ni àbí kí n tiẹ̀ bá yín rí ògùn náà kàn mú wa torí náà ni mò ń wò yìí. àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì wọ́n níyàwó rẹ̀ orí Musa nìkan lórí náà wọ́n ló ṣeé ṣe kọjá pé iná ni tọ́pẹ́ nìkan ò lè rí àfànàbì ọlọ́ wọ́n sì ní iná yẹn fi hàkíkọ̀ ìmálẹ̀ la'allakum tafsalun bóyá tí mo bá bá yín rògùn náà mú wa ń bẹ̀ ẹ fi ròyìn ya. musa ń lọ ń lọ títí ó fi débi tó ti rí náà ó débẹ̀ tàì débẹ̀ nùdíyà nùdíyà min shati ilwadi al-aymani fi al-buq'ati al-mubarakah. mina ṣẹjọrọ wọn pè é láti agbọn akọ ọ̀tún síbi tí igi tó wà níbẹ̀ wà aniya musa pé ìwà musa inni ana allahu rabbul alamin èmi lọ́lúwa gbogbo àgbáńlá yìí tí tọ́ba jẹ́ ìṣẹ́ kò séèyàn lọ́tún kò séèyàn lọ́sì òkùnkùn kùn sẹ́ni tá a mà a èèyàn túlẹ̀ kódà èèyàn lè pé tètè ṣètọ́ni inni anallahu rabbul alamin èmi lolúwa èmi ni allah olúwa gbogbo àgbáńlá yìí báyìí ló ti wá nínú suratul qasas ṣùgbọ́n tá a bá wo Suratu Taha àríkọ́ ló ń sọ ń bẹ̀ pé wa hal ataka hadithu Musa ǹjẹ́ ìròyìn anabi Musa ti wá bá wa anabi Muhammad sallallahu alayhi wa sallam àbí idh ra'a nara ní ìgbà tó rí iná kan lọ́ọ̀kan faqala li ahlihim kuthu ó sì sọ fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ pé dúró dè mí bí inni anastu nara torí pé mi rí iná kan o la'alli atikum minha biqabasin aw ajida 'ala an-nari huda aw ajidu 'ala an-nari huda ó ṣe é ṣe kí n bá yín rógun náà mú wa àbí kí n tẹ ẹ̀rọ ojú ọ̀nà mà látara náà yìí falamma ataha gbàtí musa débi náà yìí nudiya ya musa ọlọ́run wa pèpè wa musa inni ana rabbuka èmi lolúwa rẹ o fakhla na'alayka bọ́ bàtà rẹ méjèèjì sílẹ̀ innaka bil wadil muqaddasi tuwa inú àfonúfojì tí ń jẹ́ tuwa lọ wà nísìn àfonúfojì tó má wa ana ikhtartuka èmi tí wàá sọ ọ báyìí o fastami' lima yuha tẹ́tí gbọ́ sẹ́tí mò fi ràn ọ nísìn tẹ́tí gbọ́ ní kọ́yákọ́yá tẹ́tí gbọ́ tẹ́tí mò ń fi ràn nísìn. innani ana Allah èmi ni Allah la ilaha illa ana kò sí ọba kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi èmi nìkan fa'budni èmi nìkan ni kò máa sìn o wa aqimis salata li dhikri sì máa gbé sọláàtì dúró láti ṣèrántí mi gbogbo ànábì Ọlọ́run ló ṣe sọláàtì yàtọ̀ sáà tí wọ́n ń kọrin ní ìsìn tí wọ́n ń jó àjò tàkì jókòtó máa ṣe sọlẹ́t láti ṣèrántí èmi ọlọ́run. inna sa'ata atiyatun ìgbéǹda alkiyama ń bọ̀ akadu ukhfiha mo fẹ́ lè gbé pamọ́ lẹ́tọ́ jẹ́sà kullu nafsin bima tas'a níbi tí màá ti san gbogbo ẹ̀mí lẹ́sàn lórí gbogbo tó gbélé ayé ṣe. fala yasuddannaka anha man la yu'minu biha wattaba'a hawa má jẹ́ tí ọ̀gbájọ́ gbéǹda alkiyama kọ́ ẹni tí ń tẹ̀lé fẹ́nu rẹ̀ mẹ́jọ sẹ́rì rẹ̀ kúrò nídìí gbígbàjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ gbọ́ ò pẹ̀tẹ́rìdà kọ́ ọmọ bá padà dẹni tí ó wàá parẹ́ báyìí ọlọ́ni wa ma tilka bi yaminika ya Musa kí lè ti ń bẹ lápọ̀tún rẹ̀ hùn ìwọ Musa qala hiya asaayi ó ní wọ́n lọ́n pọ̀pọ́ àmì nù ìbọ́lọ́n ti náà ìbọ́lọ́n wọn máa ń fẹ̀yìn tì tí wọn bá rìn tó bá rẹ̀ mí wà áhùṣù biha ala ghanami mo sì máa fi ń já koríko fáwọn ẹran mi wa liya fiha ma'aribu ukhra mo sì láwọn àǹfààní mi tí wọn máa ń ṣe lára pọ̀pá yìí qala alqiha ya Musa ọlọ́ni sọ́lẹ̀ ìwà Musa fa alqaha Musa bá sọ pọ̀pá sílẹ̀ fa idha hiya hayyatun tas'a lọ́ba dejò ńlá rọ̀gbọ̀dọ̀ rọ̀gbọ̀dọ̀ ní sáré Musa bá fẹ́ tulẹ̀ musa fẹ́ sá àti gbọ́ pọ̀pọ̀ olúwa rẹ̀ sì á dejò qala khudha wala taqaf ọlọ́ni mú má bẹ̀rù sanu'iduha sirataha al-ula á dà padà sórí bó ti ṣe wà tẹ́lẹ̀ yóò tún di pọ̀pá padà wadmum yadaka ila janahik kí ọwọ́ rẹ̀ bá bíyà rẹ̀ kí ọwọ́ rẹ̀ bá bíyà rẹ̀ takhruju baydaa min ghayri su <coughs> ọwọ́ yẹn ó jáde ní funfun tí èsè ti ọ tí èsè ti pé ẹ̀tẹ̀ mú ọ tí èsì jẹ́ ti yíyàfin <coughs> ọwọ́ rẹ̀ yóò funfun láì jẹ́ pẹ́tẹ̀ mú ọ láì jẹ́ pọ̀ yàfin tọ́ ayatan ukhra àmì míì tún lè léyìí fún ọ Musa o. لنريك من آياتنا الكبرى àṣebẹ́ ká lè bá a fi hàn nínú àwọn àmì àwọ̀ ọlọ́wọ́n bá tó ga idhab ila fir'auna innahu tagha ó ti di ránṣẹ́ ọlọ́wọ́n báyìí lọ bá Fir'aun lẹ́sẹ̀kẹsẹ̀ lọ bá Fir'aun torí Fir'aun náà kọ́ alágbèrúgbárí ni alágbèrè ni tọ́ọ̀ hey ẹ mà túmọ̀ tí Musa fi ń padà sí Misra ni Musa ń sí Misra nítorí kó fẹ́ lọ àwọn èèyàn rẹ̀ kó tó jọ mẹ́ta ó fẹ́ yọwọ́ lónìí lẹ́yìn ọdún gbọrọ ọfẹ yọwọ lù kó tún yọ jáde Ọlọ́run ọba wa gbé iṣẹ́ ńlá kan gbé sí wájú ọba rán ní odò ọba kún iṣẹ́ ọba ò ṣeé má jẹ odò ọba ò rọlù ti di iṣẹ́ ọba ò má jẹ dandan ọba. dandan ni kárọ̀ lodò ọba ń bì torí pọ́lọ́ àwọn ọba tó rán ní sẹ́lá abẹ́rù kọ́tọ́ kábẹ́rù Fìráúnà tá a jẹ fún. báyìí la Nabi Musa alayhi salam ó wá tọrọ lọ́dọ̀ Ọlọ́run qala rabbi shrah li sadri ó ní wọ́n lọ́n o wa yassir amri bá mi sì dẹkun mi o wahlul uqdatan min lisani kókó kan tó wà lórí ahọ́n mi ọlọ́run bá mi mú kú o yafqahu qawli táwọn èèyàn fi máa gbọ́rọ̀ mi yé táwọn èèyàn fi máa gbọ́rọ̀ mi yé tọ́ waj'al min ahli ha waj'al li min ahli haruna akhi ìwọ́lọ̀ wá bá mi yan amúgbálẹ́gbẹ̀ẹ́ kan nínú àwọn ará ilé mi bá mi yan amúgbálẹ́gbẹ̀ẹ́ kan nínú àwọn ará ilé mi. haruna ni kò sì jẹ́ kó jẹ́ ọmọ ìyá mi bọ̀dá mi ṣòun náà lánàbì rẹ̀ subhanallah torí rẹ̀ ni wọ́n béèrè lọ́jọ́ kan àwọn sàhábà wọ́n wà lórí ìrìn àjò ẹnìkan wọ́n béèrè pé ọmọ ìyá wo ló dáa jù sọ́mọ ìyá rẹ̀ láyé yìí kálukú bá ń wòra àwọn ọba sọ̀rọ̀ Aisha wa sọ fáwọn tó wà lẹ́bàá ilé ìjókòó rẹ tí wọ́n máa gbélé lórí ràkúnmí òun ti wà nù lè jókòó yẹn ó wá sọ fáwọn ẹni tó pé Musa ni aleyhi salam sí ọmọ ìyá rẹ̀ Harun ní ìgbà tó sọ fọlọ yìí pé waziran min ahli Harun nígbà tó sọ pé wọ́n lọ yan amúgbálẹ́gbẹ̀ẹ́ kan nínú àwọn ará mi ọbẹ lọ́n má jẹ́ kí jíjẹ́ ànábì yọ ọmọ lórí nìkan tún bá ń ṣe ẹ̀gbọ́n mi náà lánàbì sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ náà àyè kan sílẹ̀ sẹ́yìn pé lọ torí ẹ̀yin nìkan lè lówó ní agboolé yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ha torí pé ìmánì kálukú náà ni ó fi hàn ní ìmánì ní ìmánì so báyìí. ó o ushdud bihi azri bá mi fi ọmọ ẹ̀yà mi bá mi fi de ìlọ́dì mi kó dúró lílẹ̀ mi bá mi fi mú dúró kọjá ní tí ọmọ ara mi lọ́wọ́ wa ashrikhu fi amri kọjá ní tí màá máa bá rò dájọ́ máa rò kay nusabbihaka kathira kálí máa ṣàfọ̀mọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ wa nadhkuraka kathira kálí máa ṣèrántí rẹ lọ́pọ̀lọpọ̀. إنك كنت بنا بصيرا ولو با أكون روا تو أنا إلى دعوة أدعو لك أنا قال قد أوتيت سؤلك يا موسى ọlọ́run ní ntọ́ tọrọ àti fún ọ subhanallah báyìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa gbàdúrà nàbì musa aleyhi salam ọlọ́run ṣe anabi musa ó ṣe lánàbì rẹ̀ musa aleyhi salam ó mórílé misr ní ìgbà tó dé misra ó wá jí sí ọlọ́run kó Fir'auna aleyhi la'natullah ṣùgbọ́n ìgbà tó jíṣẹ́ kó Fir'auna Fir'auna kọ̀ ọkọ̀ láti gbà ó lóun pè é lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó dá sánmà ọba tó dálẹ̀ ọba tó dá gbogbo nǹkan òun náà lọ́ba tó sìn fìràwọn nàbí ó ní qala man rabbukuma ya Musa ta lolúwa ẹ̀yin méjèèjì qala rabbuna alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada. olólùwà wa lọ́ba tó dá gbogbo nǹkan tó tún fi gbogbo nǹkan mọ̀nà qala fama balul qurunil ula onítọ́ba yẹ́pọ̀ ńlọ́lọ́run ọba òdodo tó sì jọba tá a gbọ́dọ̀ jọ́sìn fún láti bẹ̀rẹ̀ ilé ayé dòpin rẹ̀ kí ló sọ àwọn ẹni àkọ́kọ́ tí wọn ò sìn tí ń wò ẹ gbọ́ tó lọ́dọ̀ Musa kí ló dé táwọn ẹni àkọ́kọ́ ń gí ń ọlọ́lọ́n lọ́mọ ń tọ́fà ọlọ́mọ eléyìí ń sì ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ nù tíra la yadillu rabbi wala yansa olúwa tèmi kìí sọnù kìí ṣìnà kìí sì gbàgbé. alladhi ja'ala lakumul arda mahda ọlọ́mọ bá tá a ní kẹ́sìn yìí òun ló ṣílẹ̀ fún yín ní ìtẹ́ tẹ́ ń gbórí rẹ̀ ní rọrùn wa salaka lakum fiha òun ló la ọ̀nà fún yín lórí ilẹ̀ wa anzala minas sama'i ma'a olọba tí ń rọ̀jò fún yín láti sánmà fa akhrajna bihi azwajan min nabatin shatta ó sì fi yọ àwọn arúgbìn fún yín lákọlábo oríṣiríṣi irúgbìn. kóló wara'u an'amakum ẹ̀yẹ́ máa jẹ́ ń bẹ̀ ẹ sì máa da àwọn ẹran yín nínú rẹ̀ inna fi dhalika la ayatin li ulil àmì àti àpẹẹrẹ ńlá ń bẹ nínú ilé ìfáwọn tó ní làákàyè pé ọlọ́run ọba ló ń nìkan la tó sìn minha khalaqnakum láti inú rẹ̀ láti dá yín o wa fiha nu'idukum inú rẹ̀ láti dá yín padà sí wa minha nukhrijukum taratan ukhra inú rẹ̀ náà láti tuntun yọ yín tó bá dijọ́ ọ̀gbìn dàlùkìyàm. wa laqad fẹkẹdẹbẹ wa ẹbẹ ṣùgbọ́n pé gbogbo ẹ̀ nírọ́ ọkọ ó pé gbogbo ẹ̀ nírọ́ ọkọ bẹ́ẹ̀ ni nítorí pé bí Musa léèrè ó ní kí láàmì tá a fi dọ́ọ̀mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ọba ni ọ́ Musa sọ pọ̀pọ̀ alẹ̀ pọ̀pọ̀ àdejò ẹ̀rù bà Fìràwùn ní ẹ̀rù gidigidi torí wọn nígbà tí pọ̀pọ̀ àdejò yìí ó mórí lé ọ̀dọ̀ Fìràwùn náà ni Fìràwùn a. Ah, ṣe ọmọ wòran ni tó fi wá bá mi ṣé òní mu ni tó ní mu nǹkan sọkàn ọkùnrin ni o ẹ̀rù bàbàjẹ́ débi kó àwọn olùmọ̀ nípa tafsir àmọ́ fi wọ́n jáwé sóbì ni wọ́n lè kan láàrin ogójì ọjọ́ ni fìràwọ́n náà máa rí gbẹ̀ẹ́yà àmọ́ ń gbà tí.